الحمد لله الذي أمر المرأة بطاعة زوجها وجعل طاعة زوجها عبادة من العبادات الظاهرة لسعادتها في الدنيا والآخرة والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ó pa obìnrin láṣẹ tó ní kó máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ọba yìí ó ṣe ìtẹ̀lé àṣẹ ọkọ ó ṣe ní ẹ̀sìn tóbìnrin ọmọ fi súnmọ́ ọlọ́run tí ó fi wá lọ lè wà lè jẹ́ náà ọlọ́run bí ó bá sì tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ mọ́ tí ò ṣe dáadáa sọ́kọ rẹ̀ àwọn ẹ̀tọ́ tọ́lọ̀ ní kọ́ máa ṣe tó bá gbé jù sílẹ̀ tí ò ṣe ìtumọ̀ ẹ̀ ni pé yọ́ lọ lè wọ náà ọlọ́run abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn ìyàwó wa àwọn màmá wa àwọn àbúrò wa ẹ̀gbọ́n wa lóbìnrin kọ́lọ́mọ̀sí wọn lọ́mọ náà àwa náà tá a jọkọ kọlọmọsàwa náà lọ́mọ náà tóbìnrin bá ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kì í ṣe gbà pé ẹ̀sìn ni tóun fi ń súnmọ́ ọlọ́run inú rẹ̀ ọmọ dùn nílé ọkọ ilé ayé tí ó ń gbé yìí yóò gbé pẹ̀lú àlàáfíà ọlọ́run fún láwọn ọmọ alálùbáríkà ọlọ́run bá àlá yóò dájà àdùnnú kalẹ̀ fún tí ọmọ náà lẹ́yìn náà tọ́wọ́ wá jáde ilé ayé yóò lè sinmi nínú sàárè tó bá dijọ́ lè kìyàmọ̀ ọlọ́run ọba aláwọ̀ wa sọ fún un pé kó wò nínú ojú ọ̀nà èyí tó bá wù nínú ojú ọ̀nà àlìjánà méjèèjọ èyí tó bá wù ń bẹ̀ náà ní kọ́wọ́ látara pé ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà ṣe wá lọ́mọ àlìjánà àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run àláfíà ọlọ́run kó òjíṣẹ́ ọlọ́run anábìwá Muhammad kó bá gbogbo àwọn ará lè àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ètò wọn ní ká gbéyẹ̀wò láàárọ̀ yìí òun náà ni hukuku zawji ala zawjatihi fil islam àwọn ẹ̀tọ́ tí ọlọ́wọ́n bá aláàpàṣẹ ipe kí obìnrin tí wọ́n fẹ́ sínú ilé kó máa fún ọkọ rẹ̀ títí tó fi tẹrí gbà sọ títí tó fi jáde láyé ni ó máa ṣe é yóò máa ṣe dáadáa sọ́kọ ẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó jẹ́ oyé wáyé pé obìnrin al-mar'atu khalaqaha Allahu li'ibadati ọlọ́run dáhùn náà nítorí ẹ̀sìn bó ṣe dá ọkùnrin náà ẹ̀sìn òun náà ni obìnrin ìlọ́wọ́ sìn láyé torí ẹ̀sìn la ṣe dá a'udhu billahi minash shaitanir rajim wa ma khalaqtu al-jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdá àlìjànú àtọ́mọ èèyàn lásán bí ìbá jẹ́ pé mo dá wọn torí ẹ̀sìn ẹ rí àlẹ́ ins ọmọ èèyàn èèyàn méjì ní máa ń jẹ́ bẹ́ẹ̀ akọ àtabo ọkùnrin àtobìnrin ṣe rí ìyàwó wa tó wà nílé yẹn ọlọ́run bá aláàdá nítorí kó ló wá sin òun lóun nìkan ni o obìnrin náà gbọ́dọ̀ mọ̀ pé torí ẹ̀sìn la dáhùn tó bá fẹ́ lọ́kọ ẹlẹ́sìn ló fẹ́ léyìí tí yọ̀ràn lọ́wọ́ láti lè bá owó àlìjánná ọlọ́run ọlọ́wọ́n bá aláàtí wá ṣe ìgbéyàwó ó ṣe ní ẹ̀sìn fún obìnrin wípé tí wọ́n bá ti fẹ́ gbogbo tí wọ́n máa ṣe nínú ilé ọkọ yẹn ó gbọ́dọ̀ gbà pé ẹ̀sìn ni tí wọ́n máa fi wá ojú rere ọlọ́run gbogbo tó lọ́wọ́n bá aláàbá ní kó máa ṣe nínú ilé ọkọ yẹn yóò mójútó gbogbo tó lọ́wọ́n bá aláà ní kó máa ṣe yóò fi ilẹ̀ láì ṣe ní tí ń ṣe yìí ẹ̀sìn ni ó máa já sí lọ́dọ̀ ọlọ́run ọba wa ẹ̀rí ìmọ̀ọ́sí dáadáa sọ́kọ ìbáàdà ẹ̀sìn lòun náà bá a ṣe ń kírun tá ń gbààwẹ̀ tá ń lọ hajj tá ń yọ sàká tá a ṣe ń lo jẹ̀lúbáàbù tí a sì ń dìde lóru gbogbo àwọn ìjọsìn tí obìnrin ń ṣe yìí gbogbo ẹ̀ pátá ni ó gbé wà lìjánná wọ́n ní nínú ẹ̀ òun náà ni ta'atu zawj al-ihsanu ila zawj ìmọ̀ọ́sí dáadáa sọ́kọ náà ẹ̀sìn lòun náà kódà ẹ̀sìn ní tọ́jẹ́ pé tọ́ àtọ̀hún wájìbà wọ́n ní ẹ̀sìn tọ́jẹ́ ọ̀ranyàn ni tọ́jẹ́ pé ọlọ́run ọba àlá yóò bí léèrè tó bá dọjọ́ àlùkìyàmà wọ̀tọ́ àtúnzáwójì mímú jìbá ti jẹ́nà wọ́n ní nínú nǹkan tí máa ń jẹ́ kọ́lọ́run sọ àlìjẹ́nà dọ̀ranyàn fún yàn nínú àwọn nǹkan tọ́lọ́run ọba àlá máa fi ń ṣe àlìjẹ́nà ní ọ̀ranyàn fóbìnrin yìí kọ́wọ́ òun náà ni máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ àlùmọ́rí àtúnṣálẹ́há ẹ̀rí obìnrin dáadáa ja'alaha Allahu li zawjiha sakana ọlọ́wọ́n yóò fi ṣe ìfọkànbalẹ̀ fún ọkọ rẹ̀ ọlọ́wọ́n bá ó ní ẹ̀yin ọkùnrin àwọn ìyàwó yín tá a ní kẹfẹ́ yẹn afẹ́kọ́ wọn jẹ́ ìfọkànbalẹ̀ fún yín wọn gbogbo ẹni tí bá sì níyàwó tó bá níyàwó yóò mọ̀ pé sọ yìí bó ṣe rí nìyẹn ọlọ́run bá aláà sọ́nà al-Qur'ani al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ni wa min ayatihi ọlọ́run nínú àwọn àmì táàfin mọ̀pọ́lọ́wọ́n bá ń bẹ an khalaqa lakum min anfusikum azwaja òun náà ni pé ọlọ́run bá dá látara ara yín ọ̀dọ̀ àwọn ìyàwó yín fún yín litaskunu ilayha kẹ́lẹ́ máa sinmi sọ́dọ̀ wọn tẹ́ bá ti rí wọn báyìí kẹ́mi yóò balẹ̀ kí ni yóò máa dùn ẹni bá níyàwó ìgbádùn ni o ẹni bá níyàwó rẹ̀ litaskunu ilayha ọlọ́run bá ní ẹ àníkẹ́ fẹ́yàwó ẹ̀yìn tẹ́ ẹ bá ti ń lọlé bá wọn lé inú yóò sì máa dùn tí wọ́n bá sí ń lé ara yóò ní yá tí wọ́n bá ti dé ara yóò tún yá tẹ́ ẹ bá bá wọn lé inú yóò ní dùn tẹ́ ẹ bá bá wọn lé ara yóò máa yá. ọlọ́run bá aláwọ̀ ni wọ́n jẹ́ alábẹ́ ìnàkùn mawaddatan wa rahma òun ọlọ́run lòun wá fi ìfẹ́ àtàánú sí yín lẹ́mìí obìnrin gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ nítorí tọ́lọ́run kọ́mọ̀ jẹ́ nítorí owó torí tó bá dá ìfẹ́ ọ̀lọ̀ kọ́mọ̀ jẹ́ nítorí ipò torí ó lè kúrò níbi iṣẹ́ tó wà kọ́mọ̀ jẹ́ nítorí ẹbí kọ́mọ̀ jẹ́ nítorí nǹkan kan àfi nítorí ọlọ́run gbogbo obìnrin tó bá nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ nítorí ọlọ́run òun yóò máa jẹ́ ìfọkànbalẹ̀ fún ọkọ rẹ̀ yóò máa jẹ́ àánú fún ọkọ rẹ̀ ajẹ́pẹ́ kéèyàn níyàwó tó dáa àánú kan ní látọ̀dọ̀ ọlọ́run ẹ̀dá ló máa fẹ́ ṣàánú nílé ayé ń bí nínú àwọn àánú tọ́lọ̀ máa ń fún yàn tílé ayé fi máa rọrùn fún yàn oníkéyàn fẹ́yàwó tó dáa ẹ̀rọ anábìwa Muhammad sallallahu alayhi wa sallam anábì ní adúniya mata'a anábì ní ilé ayé dùn o wa khayru mata'iha ní tó dùn jù nínú ilé ayé al-mar'atu salihah òun náà nìkéyàn oníyàwó tó dáa bá a ṣe jòkó lẹ́yìn sìn gbogbo àwọn atẹ́jẹ́pọ̀ àwọn ìyàwó wa àwọn ọ̀dà wa láàmú níta ní láfi kalẹ̀ nígbà tá a fẹ́ kú nílé bá a ṣe ń lọ léyèmí wá balẹ̀ pé a bá ń tọ́ da ńlé wọ́n ti bá a sóúnjẹ tọ́ da àní bá wà láńlé àní bẹ́jọ́ àdúgbò bá ṣe wà yí ọkàn ó sì máa balẹ̀ ká tó lọlé sẹ́lẹ́ni tó jẹ́ pé ìyàwó rẹ̀ ní ọlọ́run fi ṣàdánwò fóun bá ṣe jòkólẹ̀ yìí àyà rẹ̀ ó sì máa já wípé àmọ́ èyí tí ó tún sọ pé ó tún délé ni àmọ́ wàhálà tó tún ṣe kíni tó tún fà lẹ́nu àmọ́ wàhálà tí ti dá sílẹ̀ ká tó wọlé gbogbo àwọn ìyàwó tó rí bẹ́ẹ̀ kọ́lọ́mọ́sàbà yí wọn padà sí dáadáa gbogbo àwọn tó ń ṣe dáadáa táwọn èèyàn máa ń pè wọ́n lágọ̀ wọ́n máa pè wọ́n ní mọ̀mọ́ wọ́n máa pè wọ́n ní wọn lájú wọn ò gbọ́ ń pa ẹ̀ gbogbo àwọn eléyìí tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọlọ́run lábẹ́ ọkọ wọn kọ́lọ́n bá ṣàlékún yìí máa ní wọn. ànábì ní ẹ̀rí ìgbádùn tó tóbi jù nínú ilé ayé òun náà ni kọ́lọ́n fún yàn ní ìyàwó dáadáa al-mar'atu as-salihah al-yawma lẹ́nìí táàbà ní tanra wa táà sì ní parọ́ ar-rijalu nisa'ihim ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni wọ́n ń pariwo wọ́n ń pariwo pé ha ha ṣé bóbìnrin ṣe rí ni obìnrin tí wọ́n ní ká fẹ́ ṣé tẹ̀yìn bá fẹ́ ṣé wàhálà tẹ̀yìn ọmọ kò ní látara ní àwọn sisters wa tí wọ́n dà lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúrò wa ẹ̀gbọ́n wa lóbìnrin ni tí wọ́n dà lẹ́nìí wọ́n di fìtínà sáwùjọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n di wàhálà sílé ọkọ wọ́n di àdáwò sọ́kùnrin lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lénìí wọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run mọ́ torí pé àwọn ò ní bẹ̀rù ọlọ́run obìnrin tó bá ní bẹ̀rù ọlọ́run lèyìn máa ń fọ ọlọ́run ọba bẹ̀ obìnrin tó bá ní bẹ̀rù ọlọ́run lèyìn máa ń ka ọ̀rọ̀ ọlọ́run ọba fún obìnrin tó bá ní bẹ̀rù ọlọ́run lèyìn máa ń ka díìsì fún obìnrin tó bá ní bẹ̀rù ọlọ́run lèyìn máa ń yàn lódì obìnrin tó bá ní bẹ̀rù ọlọ́run òun náà lèyìn máa halẹ̀ mọ́ àmọ́ obìnrin tí ó ká gbìyànjú ká sún àwọn ìyàwó wa mọ́bi tí wọ́n ti máa rí ọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ tí wọ́n fi bẹ̀rù ọlọ́run tí wọ́n bá ti bẹ̀rù ọlọ́run wọ́n tẹ̀ láṣẹ ọlọ́run tí wọ́n bá ti ń tẹ̀ láṣẹ ọlọ́run á gbádùn wọn. ẹ máa ya lẹ́ni wàsákànù wàlùmọ́tà ẹ rí ìfọ̀kànbalẹ̀ àti ìgbádùn tí ọlọ́run sọ tá ànábì sọ yìí màdùmá ni fìbẹ́tẹ̀lì mùsùlùm àrímá ní ọ̀pọ̀lọpọ̀ lè mùsùlùmí lẹ́ni torí lè ájílẹ̀ sún ìmọ̀ àṣàrà ti látara ìbálò burúkú táwọn obìnrin tí wọ́n ń bá ọkọ wọn lò ṣẹwárí báwọn ṣe wá yà yìí nígbà wọ́n ti bẹ̀rẹ̀ aburú pẹ̀lú ọkọ wọn ọlọ́wọ́n bá aláwọ̀ wá yọ sákàn yọ yọ kúrò nínú ọkàn tiwọn náà àwọn náà ò ní fọkànbalẹ̀ àwọn náà ò ní gbádùn wọn ò ní fọkànbalẹ̀ wọn ò ní rẹ́rìn ẹkún ní ọ̀pọ̀ nínú ìṣẹ̀mí tiwọn náà torí pé ẹni tí ó kí wọ́n palẹ́kún wọ́n ti ń palẹ́kún ẹni tí ó kí wọ́n máa bú wọ́n ti ń bú ẹni tí ó kí wọ́n máa sàrífísí wọ́n ti ń sàrífísí ẹni tí kò yẹ kí wọ́n mọ ríjà rẹ̀ wọ́n ti ń ríjà rẹ̀ òun náà lọ́kọ wọn. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kò sí àbáyọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lè ní àbí ká lè tu bá lọ́dọ̀ ọlọ́run. alákọ̀ọ́kọ́ ká lọ lè mọ̀ pé ọlọ́run ọba wa ọba Allah ọba tó lágbára ni faddala rijala ala nisa ọba yìí ló ṣe àwọn ọkọ wa ló ṣe wọ́n ní ọ̀gá fún wa tí wọ́n máa mójútó wa wọ́n mú wọ amóhùn ọlọ́run láàmúlẹ̀ náà ló Kùránì wípé ẹ̀rí àwọn ọkùnrin àwọn náà ni olórí yín àwọn náà ni alámòójútó yín àwọn náà làwọn tí wọ́n máa tọ́ yín sọ́nà àwọn náà làwọn tí wọ́n máa ṣe dáadáa fún yín. fọ́tòlù azuwájì ala zawjati kathiri wọ́n ní gbogbo àwọn obìnrin kálọ̀ lè mà wípé àwọn ọkọ wa ọlọ́wọ́n bá àlá ọgbọ́lá fún wọn jà wá lọ. ọlọ́wọ́n bá àlá ó ṣe wọ́n ní ọ̀gá fún wa ọlọ́wọ́n bá àlá ó fi wá sí abẹ́ wọn ọlọ́wọ́n bá àlá ó ní ká máa bẹ lábẹ́ àmójútó wọn. obìnrin kan ò gbọ́dọ̀ sọ́kọ rẹ̀ di ọmọ ọ̀dọ̀. ó ti dètò ọlọ́run tètò bá sì ti dàrú inú ilé náà dàrú ìṣẹ̀mí á dàrú kò wá ní sí fọkànbalẹ̀ kò ní sí dùn nínú ilé mọ́. ibi ọlọ́run bá aláàbá gbé ọ̀rọ̀ sí ibẹ̀ ní kábíyèsí o. ẹ̀yin ìyá wa ayatu al-mar'atu al-muslima ayatu an-nisa'u al-karimat al-afifat ẹ̀yin obìnrin ẹ̀yin ìyàwó wa ẹ̀yin àbúrò wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀lẹ́ bẹ̀rù ọlọ́run lára àwọn ọkọ yín ọlọ́run bá Allah subhanahu wa ala ọlọ́ àmọ́lẹ̀ nínú al pé àníyàn ọkọ rẹ náà ni ọ̀gá ẹ̀. òun náà ni alámòójútó ẹ̀. òun la kí kọ́ ọmọ abẹ lábẹ́ rẹ̀ náà tí òpó bá ti wó tépò ọ̀gbà ti gbádùn gbogbo ń tá a kọ́ sórí ilé náà ò ní ṣe kí ni kò ní gbádùn tó o bá ti fọkọ rẹ lọ́kàn balẹ̀ ìwọ náà lè olè sẹ̀mí tó gbádùn tó o ti máa dun ọkọ rẹ nú ìwọ náà lè dunnú tó o bá ti tẹríba fọkọ rẹ ìwọ náà lè lápọ́nlé ọmọ wa máa gbọ́rọ̀ sọkọ ẹ lẹ́nu ó sì máa tọ́jú ẹ̀ ó máa ṣe dáadáa sí i lánìyàn pé òun tara rẹ̀ sin ọlọ́run ọba wa tóbìnrin ọba ti mú ìtọ́jú ọkọ ìfún ọkọ ní ìwọ rẹ̀ tí ọba ti mú lẹ́sìn wípé ìbáàdà ni ìbáàdà táwí ìwájibà ni ìbáàdà dandan ni obìnrin ò lè succeed nínú ilé ọkọ torí pé èèyàn lọ́kọ rẹ̀ nígbà míì yóò máa bọ́ sí nígbà míì yóò máa ṣe mistake tí ọba ti mú ní ìbáàdà gbogbo tí ọba ń ṣe fún àníyàn kò fi ń súnmọ́ ọlọ́run ni níjẹ́ tóbìnrin bá ti gbà báyìí ìgbà náà ni yóò rọrùn fún láti rí ládàtọ̀ pọ̀ nípasẹ̀ ọkọ rẹ̀ ọlọ́run ní àrìjáàlù ọlọ́run láwọn ọkùnrin kọ́ wọ amọ́nà alẹ́ nìsá àwọn náà ní òpó múléró fún àwọn obìnrin àwọn olùtọ́jú wọn àwọn ni wọ́n máa tọ́jú wọn kọ̀ wọ amúnìyàn kì í ṣe pé kéèyàn máa na obìnrin wọ́n ń pè bẹ́ẹ̀ o ipe wọ́n ní àwa àwa ni ẹni tí ó máa nà yín ìtànpẹ̀ ń kọ̀ wọ amú nǹkan yẹn o kọ̀ wọ amú ni pé ẹni tó jẹ́ kóbìnrin ó dúró déédéé ẹni tó jẹ́ kóbìnrin ó ṣe kí kó dúró déédéé ẹni tó dé pé tóbìnrin bá ti ń wò lẹ́yìn báyìí lẹ́yìn ọlọ́run ẹ̀mí rẹ̀ ọmọ sí kínní ẹ̀mí rẹ̀ ọmọ abalẹ̀ ẹ̀mí rẹ̀ ọmọ abalẹ̀ tóbìnrin bá ti ń rántí ọkọ rẹ̀ ẹ̀mí rẹ̀ ọmọ abalẹ̀ yìí tán pè ní kò wà mú nìyẹn ẹni tí ọmọ mójútó obìnrin yóò máa fún jẹ yóò máa fún mu yóò máa ṣàánú ẹ yóò máa tọ́ sọ́nà òdìjáboro ṣe yóò máa dùn nú ìdáǹpẹ̀ kò wà mú nìyẹn o kẹsì pé àdìjálù kò wà mú ọwọ́ àtúnṣe pé wọ́n ní àwa lọ́ga yìí wọ́n ní ká máa lò yìí wọ́n sọ̀sọ̀ kú sọ máa o alùkọ̀wọ́ mọ̀tọ́ wà mẹ́yà rẹ̀ ááyà wọ́n irishad wọ́n tẹ̀wọ́jì ká máa tọ́yàn sọ́nà ká máa kọ́yàn lẹ́kọ̀ọ́ ká máa ṣe dáadáa síyàn tí ó ń tọ̀wọ́ náà tí ó fi ráyè sin ẹ̀sìn tọ́lọ́run ní kó sìn ọlọ́run bá aláwa ni àwọn tá a ní ká mójútó yín náà làwọn ọkọ yín o àwọn náà lẹ́ẹ̀ máa tẹ̀lé ayé máa tẹ̀lé wọn ẹ má sọ wọn di gbẹ̀wù dání bima faddala Allahu ba'dahum ba'dahum ala ba'd ọlọ́run bá láwa la ní kí apá kan yín ju apá kan yín lọ ìtumọ̀ ẹni pé àwọn ọkọ wọ́n jù yín lọ lọ́dọ̀ ọlọ́run ẹ máa tẹ̀ láṣẹ wọn. lẹ́yìn náà wọ́n bí máa ń fọ́kù mí ní àmúwálìhìm níta fi ní kí ká máa jẹ́ alámòjútó yín ọ̀gá fún yín òun náà ni pé àwọn ni wọ́n máa ná nínú owó wọn fún ẹ̀yin. ta ni ṣiṣẹ́ ń sin jama ọkùnrin ta ni náwó obìnrin obìnrin tí wọ́n náwó inú wọ́n hàn ọkọ̀ lè mà ọkọ̀ sí wàhálà látago mẹ́rin ló ti jáde lé ó ti wá nǹkan lọ ọwọ́ dé lágo mẹ́wàá alẹ́ àbọ̀ wálé firi lọ́sàn-án ó tún padà sínú oko àárò rẹ̀ làágùn ẹ̀rí máa làágùn bá kára èyí ló máa súwẹ́ẹ̀tì nínú òtútù náà dé fún wọn ìwọ wàhálà ìwọ kan náà ń ọwọ́ anáwó náà tán o tún wá gbá lójú o tún wá fọ́ létí o tún wá ń sọ̀rọ̀ burúkú sí o tún sọ fún pé ṣe ń tẹ́gbẹ̀ẹ́ ń ṣe ni wọ́n ń ṣe kí ni ni wọ́n ń ṣe yìí ọlọ́run ọba ní àwọn ọkùnrin dùn yín lọ o ẹ sì gbé wọn sípò àpọ́nlé tọ́lá àwọn ni wọ́n ń ṣe wàhálà ẹ̀yin lẹ́ ń jẹ́ o ó dá káwọn obìnrin wa kán lè bẹ̀rù ọlọ́run kán lè bẹ̀rù ọlọ́run iṣẹ́ ìmọ̀ ń ṣe dá ṣe ni àmọ́ owó rẹ̀ kìí ṣe kíni kìí ṣe dáná ọbájẹ́lẹ̀ yìí nìkan lóbìnrin bá rò lábẹ́ ọkọ rẹ̀ ó yẹ kó lè tìdú ọlọ́run lára ọkọ ẹ̀ wípé gbogbo kúrì mí náà sí bí ọba ṣe wàhálà lọ àní jẹun wàhálà rẹ̀ láì kọ́lé wàhálà rẹ̀ láì ra mọ́tò wàhálà rẹ̀ láfi raṣọ wàhálà rẹ̀ láfi tọ́mọ ó kẹ́ni ó lè tóbi wájú rẹ̀ obìnrin tí wọ́n ti wọ́n ń ṣe báyìí ti ń ṣàpọ́nlé ọkọ ẹ̀ òun náà yóò tóbi wájú ọlọ́run ọba wa nínú àwọn tá a fi mọ̀ pé ọkùnrin lọ́lá lérí obìnrin òun náà sì lọ̀gá anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ní law kuntu amiran ahadan an yasjuda li ahadin anabi ní tó bá jẹ́ pé mo bá fẹ́ pàṣẹ ni àbí wọ́n gbà mí láàyè ni wípé kí n pàṣẹ kẹ́nìkan máa ferí kanlẹ̀ fún ẹnì kejì nínú àwọn ẹ̀dá ọlọ́run láàmárì tòlùmárì ata antas juda lisaujiha ìyàwó ní ìbápa láṣẹ kọ́ máa ferí kanlẹ̀ fún ọkọ rẹ̀ kó tó máa jáde nílé láàárọ̀ ẹnjí báyìí ọba kẹrùn tán lẹ́yìn ìgbà tó forí kalẹ̀ fún ọlọ́run tán kó sì lọ yàrá ọkọ rẹ̀ kó sì lọ lè ṣe kíní kó lè forí kalẹ̀ fún ọkọ rẹ̀ ẹjá wo tí ànábì ń sọ mẹ́ẹ̀ ìforí fún ọkọ sẹ́mà pápán lé ni ànábì ní àmọ́ ọlọ́run ọba yọ̀ǹda bẹ́ẹ̀ ká pé ọlọ́run bá yọ̀ǹda ni lẹ́yìn ìgbà tá a ti ferí kalẹ̀ fún ọlọ́run ọba tán ọkọ lọ́ba kù tá a bá ní kóbìnrin ọmọ ferí kalẹ̀ fún. torí ilẹ̀ ìdọ̀mí hakiha alẹ́ ilẹ̀ ìdọ̀mí hakiha alẹ́ látara pé ọlọ́run ọba aláàfẹ́ kí obìnrin kọ́ máa pàtàkì bí ọkọ ṣe tó níwájú ọlọ́run ọba àmọ́ àmọ́ ànábì ọ̀yọ̀ǹda bẹ́ẹ̀ torí pé ìfẹ́rí kalẹ̀ ẹ̀sìn kan ní haasa tọ́jẹ́ ti ọlọ́run ọba wa nìkan ẹ̀yin yá wa ẹ̀yin obìnrin wa ẹ̀yin àǹtí wa ẹ̀yin àbúrò wa ṣẹ́gbọ́n tá ànábì ń sọ nípa ọkọ báyìí ọkọ yìí ṣàwàdà jannatul mar'ati wa naruha tuhaqqiquha al-mu'ashara ay mu'asharatu zawjati zawjiha iná tọ́lọ̀ ń kó kalẹ̀ yẹn àtàlìjánà tọ́lọ̀ ń kó kalẹ̀ yẹn ọlọ́run kó kalẹ̀ fún àwọn ẹ̀dá ọlọ́run ẹni bá tẹ̀lé tọkọ yọ wà lìjánà ẹni bá ṣe ọkọ yọ wọ̀ ná láti ní ìṣesí tí obìnrin bá ń ṣe sí ọkọ rẹ̀ ní ó di àmà pé sọ́mọ àlìjánà ni àbí ọmọ náà ni obìnrin kọ̀ọ̀kan náà gbọ́dọ̀ máa ń dájọ́ ara rẹ̀ báyìí èyí tí ó bá fẹ́ túbá kó lè túbá kọjọ́ kó tó dé wọ́n gbọ́dọ̀ mọ̀ yí pé sọ́mọ àlìjánà lòun ni àbọ̀mọ náà bí èèyàn bá ní malaria yóò ní àwọn symptoms téèyàn máa rí téèyàn fi mọ̀ pé mo ní kíni mo ní malaria mo ní bá bẹ́ẹ̀ bá fẹ́ wà ìjẹ́nà yóò ní àwọn iṣẹ́ kan tí ọ̀rọ̀ yàn lọ́rùn téèyàn fi mọ̀ pé a pẹ̀lú àánú ọlọ́run o a wà ìjẹ́nà gẹ́gẹ́ bí àdéhùn ọlọ́run. ànábìwá muhammad sallallahu alayhi wa sallam ànábì jẹ́ oyé wa bí ọkọ ṣe tóbi tó ànábì wa jẹ́ oyé àwọn obìnrin yìí pé ìhà tẹ́ ẹ̀kọ́ sí ọkọ yín òun náà ni ó dìtámì bẹ́ẹ̀ wọ iná lọ́run àbẹ́ wọ àlìjánà ọlọ́run ẹni bá ń ṣẹbọ yọ wọ náà bẹ́ẹ̀ yẹn ń ṣe sìnà yọ wọ náà gbogbo àná làmọ́ ẹni bá sì ń gbowó èlé yọ̀ wọ náà àfi tọ́lọ́run bá fi ríjì wọn ẹbọ nìkan lọ́lọ́run ní sàforíjì rẹ̀ gbogbo àwọn crimes pátápátá ní máa mú yàn wọ náà ni nínú àwọn nǹkan tí máa mú yàn wọ náà òun náà ni kí obìnrin ó jẹ́ ọ̀daràn lábẹ́ ọkọ kó jẹ́ irinṣẹ́ ìbànújẹ́ fọ́kọ ẹ̀ ànábì wa ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi bẹ́ẹ̀ ni nínú àwọn nǹkan tí máa múyàn wọ àlìjánà òun náà ni kí obìnrin kó tẹríba fọ́kọ rẹ̀ kó máa ṣe dáadáa sọ́kọ rẹ̀ dáadáa tí ń ṣe yẹn yóò ṣokùnfà àlìjánà fún kó sì jẹ́ pé máa hàn lè mà èèmọ̀ tí hàn yẹn yóò ṣokùnfà iná fún lọ́rùn gbogbo àwọn ìyàwó wa kọ́ lọ́mọ sí wọn lọ́mọ náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam afọwà Usain Usain bin Muhsan Usain bin Mihsan afáwà hussein ó ní òun gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá òun lóbìnrin àbábúrò bàbá òun lóbìnrin hussein ó ní bàbá ṣẹ́ni bàbá rẹ̀ yẹn òun wá kan tí ń dóbìnrin ó ní àbúrò bàbá òun lóbìnrin òun ló sọ̀rọ̀ yìí fóun ó ní àtẹ́tù rasulullahi sallallahu alaihi wasallam ó ní arábìnrin yìí ó lóun lọ sọ́dọ̀ ànábì muhammad faqala ìgbà wa ń wá lọ́dọ̀ ànábì wa sọ pé àzáàtò zawjin anti iwọ arábìnrin yìí sọ lọkọ nílé so ti bí so ti lọkọ so ti mari ó ní kúlìtù náà ó ní mo sọ pé bẹ́ẹ̀ ni mo ti mari mo ti lọkọ ànábì ni ànábì ni fa na anti mínì báwo ipò wo lọ wà lọ́dọ̀ ọkọ rẹ̀. ṣé ọmọ ń ṣe dáadáa sí sọ ọmọ ń gbọ́rọ̀ sí lẹ́nu sọ ọmọ ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ pólítù ó ní ma wá sọ fún ànábì pé ó ní má àlóhù ilà má àjẹsùtò ànìhù ó lè mi ò èmi èé yapa àṣẹ rẹ̀ èmi èé sì ṣaláì gbọ́rọ̀ sí gbogbo ntọ́ bá ti sọ lèmi máa ń tẹ̀lé o ogun tó bá ti ní kí n ṣe lèmi máa ń ṣe má a lóhùn èmi ẹ̀ yapa àṣẹ rẹ̀ àfi tí ipá mi ò bá ṣe kí ni tí ipá mi ò bá gbé láti ṣe kọ́lá ànábì ní fàkẹ́fà àǹtí làhú fàyínàhú jannatuki wà nàrùkì ànábì ní bọ́ bá ṣe rí lọ́dọ̀ rẹ̀ bọ́ bá ṣe rí lọ́dọ̀ rẹ̀ òun náà ni ó dìtámì ipò ọmọ náà ni ó àbọ̀mọ̀ àlìjẹ́ náà níta ń gbọ́yé lábẹ́ àdísì òun náà ni pé obìnrin ó lè fipá sí ọkọ rẹ̀ wàlìjánà ọlọ́run tó bá jẹ́ èèyàn tí ó ń ṣe dáadáa sọ́kọ obìnrin sì lè ti àtàrà ọkọ rẹ̀ kọ́dọ̀ máa ná kọ́wọ́ ọ̀nà kó tó wàlìjánà ọlọ́run kọ́kọ́ kó wapọ̀ máwọn kèfèrí ọlọ́run sì wá fà àwọn yọkó ń bẹ̀ lẹ́yìn ìgbà tó bá jìyà tí ọlọ́run fẹ́ gbogbo àwọn ìyàwó wa kọ́lọ̀ mọ́sí wọn lẹ́ni iná kọ́lọ̀ mọ́sí wọn lẹ́ni ìyà lọ́rùn obìnrin kọ̀ọ̀kan náà sì ń bá ṣe sọ yìí lòun náà ti máa wò pé ha kásẹ̀ la kú lè ní àbí ikú yá lọ́sẹ̀ yìí níta ti dá lára fún àbú èèmọ̀ tá a ti hàn kọ́ ọmọ náà lòun ó jẹ nígbà tó wàá ti kú yìí ni ọ wàá túbá lọ́dọ̀ ọlọ́run tó bá ti túbá ọlọ́run bá aláṣetán láti ṣàforíjì anábì kan tí máa ń bàyàn lẹ́rùn anabi ní ayò mọ̀ráàtì èyíkéyìí nínú àwọn obìnrin mọ́tàtì tọ́ba ilé kú wàsáwùjù wa aniharọ́dín ọkọ rẹ̀ sì yọnu sí ó kú lẹ́ni tọkọ rẹ̀ yọnu sí dákà láti di janna anabini yọ̀wọ̀ janna o tó ti jẹ́ mùsùlùmí òdodo yọ̀wọ̀ àlìjánà. àpẹẹrẹ pé tá a sìn yẹn alájà tá a sìn yẹn àǹtí a bò àpẹẹrẹ pọ́ màrìjánà ni òun náà ní kọ́kọ́rọ́ ó máa sọ fún yín pé ẹ̀dákan ẹ̀ bá ń ṣàdúrà fún ẹ̀dákan ẹ̀ bá ń ṣàdúrà fún ha ọmọ Zainab lọ kò gbómi lẹ́nu rí gbogbo ẹ̀ tẹ́ bá wà mí jànáza yẹn ẹ̀ mọ̀ bá dúpẹ́ àbọ̀ wa ń sọ fún àwọn obìnrin tó kù pé ẹ̀yin náà ṣe dáadáa o obìnrin lọ́lọ́ yẹn o ìyàwó nìyẹn o ẹni eré ni o anábìyí kiri obìnrin ayọ̀mọ̀lá àti nìyíkéyìí obìnrin máa tàti tọ́bẹ̀ ilé jáde láyé wọ̀sán ojú wa á ní àrọ́ọ́dí ọwọ́ àríyànú ọkọ rẹ̀ kó tó jáde láyé dákà láti lè jánà àdébì ni yóò lè wà lè jánà ni kóbìnrin tó wá lè ríyànú ọkọ rẹ̀ ha yóò sọ wàhálà yóò lámojú kúrò àbí yóò ṣe farada yóò ní sùúrù yóò jẹ́ lẹ́sìn yóò sì jẹ́ ọmọlúwàbí yóò jẹ́ oníwà yóò jẹ́ alámòjútó ọkọ yóò wá jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ nítorí ọlọ́run àyàtọ̀ alimọ́ra àtọ̀ mùsùlùmá ìntẹ́bìhì wọ́n wá mi lóbìnrin gbogbo àwọn iṣẹ́ tá a fi wọná ìlò jìnnà sí àmọ́ ọkọ rẹ̀ ò gbádùn ẹ̀ àwọn crimes ọ̀pọ̀ lérí ilẹ̀ ọlọ́run nínú àwọn crimes òun náà ni kí obìnrin ó máa ọkọ ẹ̀ láàmú nínú ilé kóun náà sọ pé wo máa fìdínlẹ̀ máa dẹ̀ ẹ́ láàmú. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà Ànábì tó ń sàlàyé nípa bí ọkọ ṣe tóbi tó Ànábì ní haqqu zawji ala zawjatihi Ànábì ní ìwọ tí ìyàwó fẹ́ fún ọkọ rẹ̀ ìwọ náà pọ̀ rẹpẹtẹ o gbogbo àwọn nǹkan tó yẹ kí ìyàwó ọmọ ṣe fọ́kọ rẹ̀ ó rẹpẹtẹ o kò sí bó ṣe lè ṣe tọ́wọ́ lè ṣe tán Ànábì ní àwọn òláwò kan ẹ̀ ti fi ànábì ní kọ́dà yìí débi pé kí gbogbo ara ọkọ rẹ̀ kọ́ wá ní kọ́raha ìjànpẹ̀ kọ́raha òun náà ní ojú egbò tó ti tó ti tó ti wú ó gbogbo ara ọkọ yẹn ọrẹ ọkọ lóòótọ́ inú ìyàwó ní dùn àbí. wọ́n ní ìyàwó yìí ó wá rí ọkọ rẹ̀ lẹ́ni tó jẹ́ pé gbogbo ara rẹ̀ ó ti wú bọ́ńbọ́ ó ti wá ń yọ ọyún ní ti ń yọ ìtútú jáde anábìnrin falaha ha! arábìnrin yìí ó wá ń tẹ̀kẹ̀ ọkọ yẹn débi pé ara ni ọkọ kọ̀wárí tó fi nu ojú egbò yẹn ni wọ́n ń fi àwọn rẹ̀ ni wọ́n fi ń la anábìnrin wọn fa wọn ńlá gbogbo ètùtù tó wà lára ọkọ rẹ̀. kí ara ọkọ rẹ̀ kó lè bá wà òkè kára rẹ̀ ó lè bá fúyẹ́ ànábì ni wọ́n wá lá gbogbo ẹ̀ pátápátá ànábì nígbà wọ́n lá tán yẹn yóò rò pé òun ti ṣiṣẹ́ ńlá ànábì ni ó ṣiṣẹ́ ńlá lóòótọ́ àmọ́ àmọ́ àdàtàkàhó kò tí ì ṣe kankan nínú àwọn ìwà tó yẹ kó fún ọkọ rẹ̀ obìnrin lè ní tó pé àfáǹsá rẹ̀ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì kí ni yóò ṣe jama yóò palẹ̀ mọ́ni ńlọlé wọn ni ó sì fẹ́ wà lìjẹ́ náà yóò lọ ti sún o ó ti sún o ẹnìkan jẹ́ ní ọ̀rẹ́ ọkọ ẹ̀ ọkọ yìí náà ní ṣiṣẹ́ tí wọ́n fi ń jẹun tí wọ́n fi kọ́lé tí wọ́n fi tọ́mọ tíyàwó yìí náà ti tó náà fi ṣe nǹkan láyé lọ́ba ní òun wá ọ̀dọ̀ àfúnrúkíyà kan tóun fẹ́ jájú sílẹ̀ òun wọ́dọ̀ àfúnrúkíyà kan tóun fẹ́ jájú lẹ̀ síbẹ̀ níbo ni wọ́n wá ń lọ òun lọ sí ìlú àwọn ọkọ rẹ̀ ń kọ́ tó ti wá dàbòsídà yìí ó lè tún sùn nígbà tí ò gbàgbọ́ yé tó bá gbàgbọ́ yé ni yóò ṣe é lásìkò ni bọ́yọ̀ ọkọ yẹn ní òkú sin àbọ̀ ní òkú látara pé tọ́jú ọkọ ẹ̀ ọkọ ní máa ń dìtà mi àlìjánná ètò máa ń dìtà mi iná kọ́lọ́mọ sí wọn lọ́mọ aná nínú àwọn ọlá tọ́wọ̀ fún ọkọ táwọn obìnrin tá a lọ lè mójútó òun náà ni pé tọ́wọ́ tó sọ́jà áfùtọ́lù mí nàwáfì mí nàwáfì lil ibadat ìmọ̀ tọ́jú ọkọ ìmọ̀ mójútó ọkọ ìmọ̀ mójútó pọ́fàtì ọkọ ìmá ṣe pẹ́pẹ́ fúru fọ́kọ ìmá ṣe kédèmà fọ́kọ ó lọ́lá ju àwọn nàwáfílù lè ìbàdáàtì míì lọ o sábà pé ọkọ ní bámi dáná nínú bámi dáná àti kóbìnrin ọmọ ṣe dùá kó lóun ọ̀dáná o òun fẹ́ máa ṣe dùá ṣe rí iná tó fẹ́ dà yẹn ó ní ládájú dùá ti ń yàn lọ ọkọ ní bámi lọ sọ mi wọ́n ti múná dé olóhùn fẹ́ ṣe kìyàmù léèlì wọ́n ní aṣọ tó fẹ́ lọ yẹn pé ó ní ládájú kìyàmù léèlì ti ń ṣe yẹn lọ. ọkọ ní dákun bámi bomi wá ògbẹ́ngbẹ́ mi adémọ̀fẹ́ sáré parí jùsù kùránì tí ń ṣe ni tí ń kà yìí wọ́n ní sẹ́yìn rí kó lè bomi fọ́kọ ó ní ládájú kùránì tí ń kà lọ torí gbogbo àwọn iṣẹ́ tá a sọ yìí nàwáfílù ni náfìlà ni amma ta'atu zawji wajiba àmọ́ ìmọ̀ tẹ̀lé àṣẹ ọkọ dandan ni dandan dandan ni ta ló ṣe ń dandan jama Allah subhanahu wa ta'ala dandan ni ọlọ́ni wà láhùnà ẹ̀rí wà láhùnà mithlu allathi alayhinna bil ma'ruf wà láhùnà mithlu allathi alayhinna alayhinna bil ma'ruf ọlọ́ni gbogbo àwọn ìwọ̀ta gbé kọ́ wọn lọ́rùn alayhinna tí wọ́n bá ní kíní kan àlá ó ti dọ̀rọ̀ yẹn lérí ẹ̀ ìwọ ọkọ ó ní ládájú àwọn náà fìlà lọ wájú obìnrin mi yóò ti dín paadì látara sùjú òdù àmọ́ yóò padà wọ ọ̀nà kó tó wà lìjẹ́ náà torí pé bọ́kọ bá ti dé kò ní dọ̀nù bọ́kọ bá ránṣẹ́ kò ní jẹ́ tó bá ní ṣe báyìí kò ní ṣe dùhà kìí ṣe dáadáa kìí sọ̀rọ̀ àyàn káka kùránì lójúmọ́ kìí sọ̀rọ̀ àyàn àbí kìí àmọ̀ léèrè kìí sọ̀rọ̀ àyàn fún ojoojúmọ́ àbí àmọ́ ìtẹ̀lé àṣẹ ọkọ àtòru àtọ̀sán ọ̀ràn àyàn ni àyọ̀mọ̀ àyà mi nínú ẹ̀sìn wa bọ́rọ̀ bá wá rí báyìí yóò wá dẹ̀kẹ́ nìkọ̀ọ̀kan wa ká lè túbá lọ́dọ̀ ọlọ́run obìnrin mi ń gbàwé àlàmísì àti mọ́ndé ṣe rí àwẹ̀ àtàlàmísì àti mọ́ndé yẹn ládàá rẹ pọ̀ kò ní ládàá tó kọ ọbọ̀kọ rẹ tẹ̀bà kò ní ládàá tó kọ ọbọ̀ bẹ̀rẹ̀ sí ilá aláṣepọ̀ lásìkò tí fi ń pa lọ ọ̀ràn àyàn ọlọ́run nìkan ló lè ti ọ̀ràn àyàn àti ọkọ rẹ sẹ́yìn àsìkò ló fẹ́ kọjá sí ọkọ rẹ ní kọ báwọn lọ sọ kí lọ́kọ̀ọ́kọ́ ṣe àrùn ọ̀rọ̀ yẹn lásán o ó kiri ọ̀rọ̀ yẹn torí ọ̀rọ̀ yẹn méjì ti ṣe kí ni ó ti fẹ́ nígbàrà wọn ọkọ rẹ ní ọ̀gbọ̀dọ̀ gbàrọ̀ Ramadan ẹ̀yọ́ mọ̀ ya ọ̀gbọ̀dọ̀ gbàrọ̀ Ramadan ó ní dá lóhùn torí pé ọ̀ràn yẹn ni kutiba alaykum àṣùyà ọ̀ràn yẹn ni Ramadan ọ̀ràn yẹn ni kọ́ tẹ̀lé àṣẹ ọkọ tí àṣẹ ọkọ tó bá ti fẹ́ mú ọmọ ṣe ọ̀ràn yẹn ọlọ́ọ̀nìkan ló ní ni lòun ní dá lóhùn tọ́ba wá parí ọ̀ràn yẹn tán ọ̀sẹ̀ wa lọ lè dá lóhùn torí èyí tó ṣe tán ọ̀ràn yẹn ni èyí tán tí ní kò ṣe yẹn náà ọ̀ràn yẹn ni ọkàn ju ara wọn lọ. bá a ṣe máa ń ṣe nìyẹn tá a fi ní sórí ibú lọ́rùn o àwọn obìnrin ń bẹ lálùkè yá màbá àwọn obìnrin ń bẹ nínú sàárè rẹpẹtẹ ní bàrísàfù ẹlẹ́sìn làwa pè wọ́n nígbà wọn wà nílé ayé àmọ́ wọ́n jìyà lọ́wọ́ báyìí látara ìhà tí wọ́n kọ sí ọkọ wọn kan tó jáde nílé ayé ẹjẹ́ amójútó àwọn obìnrin wa àwọn obìnrin ti bàjẹ́ láwùjọ o àwọn òyìnbó lókù tí wọ́n ń kọ́ wọn ní kéwú àwọn òyìnbó lókù tí wọ́n ń kọ́ wọn lẹ́sìn àwọn òyìnbó ni wọ́n ń kọ́ wọn níwà ọ̀rẹ́kọ̀rẹ́ àwọn tí ìṣẹ̀lẹ̀sìn ìsìláàmù àwọn ni wọ́n ń kọ́ ṣe yóò mú rẹ̀ sí àmọ́ gbogbo ọpọlọ rẹ̀ pátá ọpọlọ yahudi ọpọlọ nasara àmọ́ àwòfin sí lọ́hùn ọkọ rẹ̀ ti ń ṣèpèlè nínú ilé ẹgbẹ́ kí lọ́kọ́ ṣe kẹ́nìkan ọmọ bá wọn wọ̀ ọ́ obìnrin tó bá wọ̀ ọ́ ọmọ náà ni ọkọ lọ́mọ ṣèwà lọ́mọ náà o wọ̀mí ni òkú kí azawj alazawjatihi àmọ́ wọn kà á níwọ̀nba àsìkò díẹ̀ ta ní àmọ́ wọn kà àwọn ìwọ̀ yìí àmọ́ kà á lọ́kọ̀ọ̀kan àwọn ìwọ̀ tí ọlọ́run fi kọ obìnrin lọ́rùn tí ó ṣe fọ́kọ rẹ̀ tí ó fún ọkọ rẹ̀ tí ó máa fi wọ ojú rere ọlọ́run ayatu al-mar'atu al-muslima ọmọ ìyá mi my sister màmá mi ẹ̀yà tiwa lóbìnrin gbogbo ẹ̀yin ìyá wa ṣẹlẹ̀ àwọn nǹkan tí ọlọ́run bá ní kẹ́ ẹ máa ṣe yìí ẹ máa ṣe é nítorí ọlọ́run ni o ẹ má ṣe nítorí ọkọ yín ìmọ̀bẹ́ gbọ́ yorùbá àárín yẹn torí tẹ́ ẹ bá ń ṣe nítorí ọkọ yín èèyàn lọ́kọ láwọn àsìkò kan yóò ṣe dáadáa láwọn àsìkò kan òun náà nọ́ọ̀kì nígbà tí mọ́tò bá takú ìwọ máa wá ṣe tiẹ̀ nítorí pé òun kò ń ṣe fún tẹ́lẹ̀ ta ló ń ṣe fún Allah lẹ́yìn náà ọkọ appreciate ẹ o kọ appreciate ẹ o ìwọ má dàá dúró ó ṣe gbogbo ẹ̀ tán lọ́ba wọlé lọ́ba bẹ̀rẹ̀ sí tún bínú ní má bínú nulẹ̀ tí mo tún ṣe àbúkú ló tún ṣẹlẹ̀ ẹni sọ́rẹ́ ẹ sọ́rẹ́ ah ní wọ́n pé gbogbo ntẹ́ ní ṣe náà mo ṣe ntẹ́ ní ṣe mo ṣe ibẹ̀ ní ń lọ mo lọ ibẹ̀ ní má lọ yín lọ wo yẹwà rẹ̀ yẹwà ó gbọ́dá òun ṣe ní ṣe má irọ́ wọ́n má dà bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá aláàtọ̀ ń bá nájà yẹn ní kọ́ ọmọ sikiri kí wọ́n mọ bá nájà wọ́n sá máa ń ṣe tiẹ̀ fún ọlọ́run ọkọ rẹ bá ṣe ń tó dá fún ọ wọ́n máa ṣe dáadáa sí tí bá ń ṣe tí ọ̀dá fún ọ wọ́n máa ṣe dáadáa sí láti máa fi wá ojú rere ọlọ́run látara bẹ́ẹ̀ ọlọ́run ojú sákà ìfọ̀kànbalẹ̀ sínú ọkàn rẹ lẹ́yìn náà ọlọ́run bá aláwọ̀ fẹ́ súnú àwọn wọ̀lìyá àti àwọn wòlíì ọlọ́run lẹ́yìn náà ọlọ́run bá alá yóò wá fún ọ láwọn ọmọ alálùbáríkà lẹ́yìn náà ọlọ́wọ́n bá àlá yóò fún ní àrífìkì lẹ́yìn náà ọlọ́wọ́n bá àlá sọ di ẹni àpọ́nlé lẹ́yìn náà ọlọ́wọ́n bá àlá yóò sàárè ní èèwọ̀ fún ọ lẹ́yìn náà níjọ́ lè kéèyàn ọlọ́wọ́n ní wo ojú ọ̀nà ẹ̀jọ èyí tó bá wù ọ ní ha òun náà kóbìnrin tí ó bá ti yapa àṣẹ ọlọ́run gbogbo àṣẹ tí ó bá ti yapa àṣẹ ọlọ́run sóyè la rasulù sallallahu alayhi wa sallam wọ́n bí anabi wa muhammad alayhi sallallahu alayhi wa sallam àti xeyiri nisa nípa àwọn obìnrin dáadáa wọ́n bí anabi pé àwọn quality ṣòwò láàrin lára àwọn obìnrin dáadáa táàfin máa pé obìnrin tó dáa jù ni anabi ní alẹ́kì tó tẹ ọ̀hún ìdá amara obìnrin tí bá ti ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ nígbà tó ọkọ rẹ̀ bá ti pa aláṣẹ anabi lóbìnrin dáadáa nìyẹn tí wọ́n náà wá wòrà rẹ̀ léde pé sóbìnrin dáadáa ni ọ́ àwọn obìnrin ò gbọ́rọ̀ mọ́ ìmọ̀ wàhálà tí ó bá wọn àwọn míì gbéra wọn sípò ọkọ ó ti kàǹtí ọ̀dà nínú ìwé ọ̀tọ̀ ní kéèyàn ó kàwé ọ̀tọ̀ ní kéèyàn ó kàǹtí ọ̀dà nínú kíni nínú ìwé ó ní gender equality kò sí ní tí o lè ṣe tèmi ní o lè ṣe kíni tèmi ní o lè ṣe ló ṣe jẹ́ pé education yìí ń disturb ọ̀pọ̀lọpọ̀ ní tó sì fẹ́ fi jẹun la ní kọ́kọ́ lọ́dọ̀ àwọn òyìnbó àní kọ́kọ́ tó fi dalé ẹ̀rú bóyìnbó ṣe ń bọ́ ọkọ ẹ lò ọ yàtọ̀ sí bí Islam ṣe ní kí wọ́n bá ọkọ rẹ lò nínú àwọn nǹkan tí máa ń fà tóbìnrin tí èéfín tẹ̀lé aṣọ ọkọ òun náà ni àlìmáàlù kí owó wà lọ́wọ́ ẹ̀ ṣé kò burú kóbìnrin olówó lọ́wọ́ náà rẹ̀ títí tí wọ́n fi pínyà tí wọ́n fi wọ sàárè òun náà ni kí obìnrin ó máa jẹ́ kó máa sin ọlọ́run kóbìnrin wá jẹ́ mọ̀tí àtún lè sáwùjì ha kó máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ tóbìnrin bá ti ní méjèèjì ilé ayé ọ̀rọ̀ fún ọkọ rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ kódà bí ọkọ rẹ̀ tó bá fẹ́ yàwó lé òun náà ni ó sì máa ẹni tí ó nífẹ̀ẹ́ sí jùlọ torí ẹni tí ń sin ọlọ́run ọba rẹ̀ ẹni tí bá ti ń sin ọlọ́run ọlọ́run ọ̀rọ̀ ọkàn ọkọ kó máa lẹ́yìn náà nígbà tí ń sin lọ́hùn kò sí lọ́ọ̀ nìkan yín tó wá ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ gbogbo obìnrin tí máa ti ń tẹ̀lé àṣẹ ọkọ ọkọ máa nífẹ̀ẹ́ rẹ̀ automatically. ìrìn ilé ọkọ gbé ọkọ lẹ́ẹ̀kẹta tó máa wà lọ́dọ̀ rẹ̀ ní ẹ wo láwa ṣe báyìí o mo ní furasí rẹ̀ wọn náà furasí wà tó ń ṣe kí ni tó ń wò ẹ àbúrò wálé kí ló dé tí wọ́n wálé àbúrò jẹun kí ló dé tí wọ́n jẹun wọn ò bọ́ tí ọmọ tó sọ fún kó tó jáde ọwọ́ adé oníkọ́ ọmọ rẹ́rìn sí ọ̀rọ̀ téèyàn fi rẹ́rìn lọ́sọ láàárọ̀ ọ̀sọ́lẹ̀ ha ọlọ́run bá ní ẹyẹ obìnrin dáadáa kọ́ ní ta ẹ̀yin náà lẹ́yìn tẹ́ǹtẹ̀ láti ọkọ yín ni wọ́n fi ní ẹ̀rí obìnrin téèyàn bá fẹ́ fẹ́ téèyàn bá béèrè pé dákun kí láàrùn tí sísà yín ní ah, wọ́n ní bó ṣe wà yẹn ó yẹ ìmọ̀ ń gbọ́rọ̀ àmárùn pọ̀ lára ẹ o àmọ́ máa ń ṣe kí ni ìmọ̀ ń gbọ́rọ̀ tẹ́ bá ní ṣe báyìí yóò ṣe má ṣe báyìí kò ní ṣe kí ni kò ní ṣe àwọn afẹ́sẹ̀ wọn ní kéèyàn fẹ́ tẹ́ ti jẹ́ mùsùlùmí òdodo obìnrin tí máa ń gbọ́rọ̀ wọ́n ní gbogbo tó bá kù ní ààyè lára rẹ̀ wọ́n ní ẹ̀fẹ́ àwa padà wá rí pé ń fẹ́wọ́ àwa ní májàlè mọ́ látijọ́ náà kò sì jalè mọ́ a rí i pé ní máa pẹ́ jí tètè máa jí ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ sẹ́mu kó ó ti mú báwọn wọn lọ yóò bùn bó lọ wá sí wá rí èmi ń bí aṣíjú lèmi o ọ máa tọ́jú aṣọ rẹ èyí tó bá dọ̀tí ó kó sẹ́gbẹ́ kan èyí tó bá máa ó tó gbogbo ó dùn sẹ́pẹ́sẹ́pẹ́ jọ́kejì gbàtọ́ wọlé ó ti tẹ̀lé àṣẹ rẹ kò sáàrùn míì lára ẹ̀ mọ́nu àbá gbogbo dáadáa tí máa wá ń bẹ lára obìnrin tí wọ́n bá ní bó ṣe wà yẹ àfà kéé gbọ́rọ̀ o. wọ́n ní kò tètè wá bómi tó sálámà sí. ọlọ́run fi ní fasọ́lẹ̀ hátú ọlọ́run láwọn obìnrin dáadáa kọ́ ní tààtù àmì tẹ́sí mà ní pé wọ́n máa gbọ́dọ̀ sọkọ wọn lẹ́nu má balágbájá sọ̀rọ̀ ẹ má ẹ sì ní rí pẹ̀lú ẹ má gúrùpù tó wà lórí whatsapp yẹn kó mẹ́ ẹ gbọ́dọ̀ rí ẹ lórí facebook mọ́ pẹ̀lú yìí látijọ́ náà yóò sì hàn fún ẹ fóònù tó lò yìí ń ṣàkóbá fún ọ ìbáàdà rẹ mẹ́hẹ ọyá lọ́lẹ̀ jùnú yóò sì lọ́lẹ̀ ta yóò sì rà míì tí ò ní dá láàmú mọ́ lágbádá gbọ́dọ̀ wọnú lé tí ìbá ti sí lé yọ tẹ̀lé obìnrin dáadáa nìyẹn torí wọ́n tó ọba sì ní quality yẹn obìnrin burúkú lọ ń jẹ́ lábẹ́ ṣẹ̀ríà á sì ṣẹ̀wá bẹ́ẹ̀ lọ́n fún ọ kọ́lọ́mọdé ọba bẹ́ẹ̀ kú torí ọba kú lérí ìwà alákọ̀ọ́kọ́ nìyẹn ó dà ní ká máa tẹ̀lé àṣẹ ọkọ àwọn afáwa ní wàtọ́ àmọ̀ṣòro tọ́ ìmọ̀lẹ́ ìsàfihàn máa ṣe tó là ẹ wà á rí àṣẹ ọkọ tó ní ká máa tẹ̀lé yìí ó lófin o májèmú tó wà ń bẹ̀ ni pé kọ́ má jẹ́ àṣẹ tí ó mú yapa ọlọ́run ọba Allah subhanahu wa wọn ní a máa sọmọ ìyàwó níbi títí yàgbẹ́ ọkọ níbẹ̀ lòun ti fẹ́ ṣe gbádùn kò ní dáhùn yọmọ yẹlẹ hun kò ní dáhùn wọ́n ní ká mọ̀ sọmọ obìnrin tí bá ń ṣe menstruation lọ́wọ́ haid ọkọ ní ara òun ti kún ẹ kò ní ṣe kí ni kò ní dáhùn wọ́n sọ fún ìyàwó rẹ̀ ó ní wọ ìyàwó mi ẹlẹ́dẹ̀ mo fẹ́ kọ́ ọmọ sí fún mi kò ní ṣe kí ni kò ní dá lóhùn nítorí pé àṣẹ ọkọ ó ti ń yapa àṣẹ Allah ó ní wọ́n nílé tiwa àwa máa ń sòkú o kò ní tẹ̀lé lọ yóò lóun ti gbọ́ náà ni ẹ máa ń sọ bọ́bá ṣe jẹ́ yóò sì yí wọlé yóò ṣe náfìlà àdúrà yóò sun tiẹ̀ kí ló dé tọ́wọ́ bí òkú alọ́lọ́wọ́ bá fẹ́ ẹni bá kú àyè lílo àyè gbé wa yé wọ́sọ́ kò sínú Islam kò ní bá a ṣe ṣílíkù gbẹ́dẹ́ la gbé wa yé o bàá mi ìyá mi ló mu wá o ọgbọ́dọ̀ mọ́ lò fọ́mọ yẹn o arábìnrin ò ní dáhùn gbogbo àṣẹ tí ọba ti mú yapa àṣẹ Allah ṣòkòtò mo fẹ́ kọ́ ọmọ wọ̀ káàkiri o àwọn obìnrin àwọn ọkùnrin míì wọ́n ya aládàáwò débi pé yọ́ọ́ máa sọ fún ìyàwó rẹ̀ pé jàlíbáàbù ti tóbi jò wọ́n fẹ́ jàlíbáàbù léwu ìsìn pẹ̀lẹ́ mùsùlùmí ìsìláàmù tó sì gbà òun náà ni koran tó gbà koran sì sọ pé yìdí nínú àléhìn náà ní jàlábíbì hìn káwọn obìnrin ọmọ lo jàlíbáàbù tí wọ́n bá ti ń jáde ọkọ lòun ò fẹ́ jàlíbáàbù wípé ìjáàbù pínpín lòun fẹ́ arábìnrin ò ní dáhùn yóò máa tọ́jú àwọn ọmọ ẹ̀ yóò máa ṣe dáadáa tó bá padà yá ọlọ́run padà rọ̀ lẹ́mí bọ́lọ́run bá rọ̀ lẹ́mí tó bá dẹ́kun ọ̀rọ̀ jìlìbáàbù wọ́n bá fi túká wọ́n lè túká torí ẹ̀ torí àṣẹ ni jìlìbáàbù àṣẹ ọkọ ọgbọ́dọ̀ tẹ̀ fún àṣẹ ọlọ́run lànàbì fi ní látà àtàtì màṣẹ tìlá kò sí tẹ̀lé fún ẹnìkan láti fi ṣe ọlọ́run ìnáma tó àṣìlmáàrùfù ẹ tẹ̀lé tọ́lọ́run lára ọkọ yín tí wọ́n sọ ẹ tẹ̀lé àṣẹ ọkọ yín tí ó bá yapa àṣẹ Allah. ẹlẹ́ẹ̀kejì antahfazahu fi adadiha obìnrin ọ̀sọ̀ abẹ́rẹ́ kò ní jọ́kùnrin kankan kó bá wọn sùn lẹ́yìn ọkọ ìwọ ọkọ òun náà ní kó tọ́jú abẹ́rẹ́ gbogbo obìnrin tó bá ti lálẹ́ tí ń bá sùn tí ń bá láṣepọ̀ ṣìnà ìwọ ọkọ rẹ̀ ó ti gbé e fún àlè ó ti gbé e fún aráàta ó ti wà lábẹ́ ìbínú ọlọ́ tọkùnrin bá ti wá mà kí ni ó ṣẹlẹ̀ jàmá ṣé ìfọkànbalẹ̀ ó wà nínú ilé yẹn jàmá kò ní sí ìfọkànbalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ń dalérú lé ní jàmá mẹ́sẹ̀gì tọ́pọ̀lọpọ̀ ọkùnrin ń rí lérí fóònù ìyàwó wọn ni kò sì ti ń fà á social media ọ̀dàbùrúlẹ̀ fáwọn ìyàwó ilé rẹpẹtẹ ni wọ́n fi ní gúrùpù tóbìnrin ọba wà oyè yóò jẹ́ pé àǹfààní àǹfààní ilé ayé àtọ̀run tí ó jẹ́ kí ayé rẹ̀ ó dá àtẹ̀sìn rẹ̀ iná ní gúrùpù yẹn ń ṣe àmọ́ tó bá ti jẹ́ pé gúrùpù yẹn yóò máa fún un ní àwọn ẹ̀kọ́ míì tó yàtọ̀ sí ẹ̀kọ́ kùránì àtàdísì wọ́n ní kó arábìnrin náà kó kò mẹ́ẹ̀ obìnrin lé ọlọ́ọ̀rẹ́ lé Facebook one thousand gbogbo wọn ni ó sì dá lóhùn àwọn ará àwọn ọkùnrin láàrin wọn lọ́wọ́ ní àwọn kọ̀lẹ́sì àwọn táwọn jọ wà ń bíṣẹ́ nì arákùnrin kan gbọ́dọ̀ gbarú ẹ̀ nọ́mbà àwọn obìnrin kò gbọ́dọ̀ bọ́ sọ́wọ́ ọkọ ọlọ́kọ bó o ṣe ń sọ ayé rẹ lọ́mọ sọ nọ́mbà fóònù rẹ̀ torí tí nọ́mbà bá ti wà lọ́wọ́ oníṣùtà aládàáwò nọ́mbà yẹn náà ni ó fi ṣàkóbá fún díẹ̀díẹ̀ ni ó ṣe títí tó fi ṣàkóbá fún gbogbo tí n bá ń fa ṣìnà obìnrin ilé gbọ́dọ̀ jìnnà sí ọlọ́run ní fasọ́ọ̀lì hàtú ọlọ́run láwọn obìnrin dáadáa kọ́ ní tààtò làwọn dáńtẹ̀ láti ọkọ ọlọ́run tó wá ní fasọ́ọ̀lì hàtú ó tó wá ní hàáfì ìfọ́ọ̀tò lè gẹ̀yìn àyà kan yẹn náà ọlọ́run láwọn obìnrin dáadáa làwọn tó wá ń sọ abẹ́ wọn bímá hàfíìdọ̀lọ́à ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó sì ti bá wọn sọ àbọ̀lọ́wọ̀ bá wọn sọ ọwọ́ sọ ti sàlẹ̀ ọwọ́ sọ tòkè ó tó gbé ọlọ́run tó wá ní ọjọ́ ọkùnrin ọlọ́kùnrin ọwọlé o ìwọ náà má bọ ọkùnrin ìṣàwádà o gbogbo àwọn òfin ọlọ́run ọba tọ́lọ́run ti fi gáàdì obìnrin kọ́ mọ́ bàa rọlù sínú ó ti pọ̀ rẹpẹtẹ ló ṣe jẹ́ pé ìmọ̀ ìṣàgbèrè obìnrin kì í jẹ́ kó obìnrin jẹ́ obìnrin dáadáa ìmọ̀ jẹ́ kí ló gbóná èyí sì máa ń fa tọ̀láàkù nafsi àwọn tọ̀láàkù hissi wọ́n padà divorce ara wọn àbíkájọ wà lé kọ́mọ ó ti pọ̀ rẹpẹtẹ kámọ́ rẹ̀ ra wọn divorce kí ilé ayé wọn kọ́ wá rí promotion ilé ayé wọn kọ́ bàjẹ́ kọ́ mọ̀ gbogbo ṣe ayé tó dáa nínú ilé ó sì jẹ́ pé ọkùnrin náà gbọ́dọ̀ mọ̀ yàn lè tọ́ba fẹ́ fẹ́ yàwó kejì fẹ́ mọ́sìjọ́ pẹ́ gbogbo ẹ̀ẹ́n mo fẹ́ fẹ́ okòsùn mẹ́fà wọ́n di ọdún kan lẹ́yìn ọdún méjì tọ́ba parí skul láwọn afẹ́ra wa ẹ̀ wá ń sọ̀rọ̀ láti sìn òun rìn ní bèbèrè sìnánu lẹ́yìn náà ó sọ fún ìyàwó rẹ̀ kó ní sìnánu yọ kọ́tíṣì fàrámù nínú sẹ̀rí islam kí n máa kí fún obìnrin lóṣù mẹ́fà lọ́dún kan lóṣù mẹ́ta bọ́ bá ti róbìnrin tẹ̀sẹ̀ ìṣèkára láàrin oṣù kan oṣù méjì ẹ̀ṣẹ̀ àkìlò ni mo fẹ́ máa wò wá rẹ̀ mo fẹ́ wò bó ṣe rí irọ́ ní jẹ́ báyẹn bẹ́ẹ̀ bá wọn ẹ̀ bá mú pẹ̀lú ara yín fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ lè mà wá ara yín ó dìgbà tí ẹ bá wọlé tẹ bá wọlé tora yín lẹ́tọ̀ọ́ mọ bí kálukú ṣe jẹ́ ṣẹ̀dá ò fara mọ́ yín máa ń fa àtọkùnrin máa fi ń ṣe ṣìnà ọkùnrin sì máa ń fa àtìyàwó rẹ̀ náà fi máa ń ṣe ṣìnà ló ṣe jẹ́ pé nínú àwọn ẹ̀tọ́ ọkọ òun náà ni pé abẹ́ yẹn ọkọ nìkan ló ṣe kí ni ọkọ nìkan ló ní o lẹ́yìn náà kọ́dà bọ́dì ara rẹ̀ gan-an látòkè délẹ̀ ọkọ rẹ̀ nìkan ló gbọ́dọ̀ máa rí láfi kọ́lọ̀ kó ṣe nìkan kọ́ bá wa ṣe nírọ̀rùn fún gbogbo àwọn ìyàwó wa ọlọ́run bá aláàánú wà láàyò bu dínà zina tahun ọlọ́run bá aláàánú obìnrin ẹ gbọ́dọ̀ fi àwọn ẹ̀sọ́ ara yín hàn o ilà àlebọ̀ ọ̀hún láti ìnà àfàwọn abáàlẹ̀ yín nìkan ilà àlebọ̀ ọ̀hún láti ìnà àfàwọn abáàlẹ̀ yín nìkan àwọn oníwàpè ní baálé jàmáà àwọn ọkọ yín àwọn èdè lárúbáwá tó di yorùbá nìyẹn Baale, baálé bọ̀ọ́l onídàmú rẹ̀ ọlọ́run bá ní wọ́n na ẹ̀ṣọ́ tá a kó sára àwọn obìnrin ẹ̀ṣọ́ tó lọ́n dáma tó mú wá ni àbí èyí tó háàdì máa ra bíi góòdì bíi ríngì bí àwọn aṣọ gbogbo àwọn eléyìí náà náà ni ọlọ́ni wọn láàyè bù dín iná sí nàtàwọn àwọn obìnrin lé wọn ò gbọdọ̀ fi ẹ̀sọ́ wọn hàn nìkankan ilé àlebọ̀ àwòlàtìhìnà àfàwọn baálé wọn nìkan ọlọ́ni wọn gbọdọ̀ rí ẹsẹ̀ rẹ̀ gbogbo àlùmọ̀ lọ́pàánu pọ̀ pé àrọ́ọ̀mù ni kí obìnrin ó ṣe ẹsẹ̀ lẹ̀ yóò wọṣọ tí ó bo ẹsẹ̀ yẹn àbí kọ́ wọ sọ́ọ̀kì sí nínú ẹsẹ̀ àtọ́jú èwo ni máa ń wú àwọn èèyàn àwa ni kò bójú ó ní ẹsẹ̀ ti tó nínú ẹsẹ̀ àtọ́jú ìwọ náà sọ èwo ní mandafiti náà lẹ̀ tí wọ́n bá ní abọ́ríyàwó wọ́n ní ẹsẹ̀ rẹ̀ ló wo òní wojú ẹ o bẹ́ẹ̀ bá rí ìyàwó kí lẹ́yìn kọ́kọ́ wọlé bá fẹ́ẹ́ fẹ́ obìnrin ojú ni náà lẹ́yìn ojú lọ́wọ́ kan gbogbo àwọn èyí tó kù gbogbo àwọn tí ò tí ì lọ nìkan àbùkọ́ lọ́mọ́sàájọ́ ọlọ́run fún wa ọlọ́gbàrá ọlọ́run ọba wa àwọn tí wọ́n ti ń lò náà àdáwò tí báyà tẹ́yìn fi bọ́ọ̀lẹ̀ kọ́lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ fún wọn ẹlòmíràn ni àbúrò ló ń jẹ sílé má má lè yọ nìkọ́bù yẹn ẹ àdáwò yẹn ti tún wá sí ìjọba o ìpè àbúfẹ́yàwó kejì má sì yọ nìkọ́bù yẹn. bó ẹ̀dá fún bóòlù ṣe wá kára wọn bí ìgbà tí àbúfẹ́yàwó kejì tó léwò kírun mọ́ ni tọ́wọ́ pé èèyàn tí èsì yé ṣe ń tọ́yẹ kó fi bá àbújá àbí ń tọ́yẹ kó fi jowú nìyẹn eré àwọn èèyàn pé má kò dẹ̀ sí á kò sí ìgbà láàyè àti máa lọ lè kẹ́kọ̀ọ́ gidi ẹ̀kọ́ súnà ẹ̀kọ́ bẹ̀rù ọlọ́run àlùkùránì àtàdínsì nítorí ọba tí ń súnmọ́ lọ́wọ́ ọba ń súnmọ́ lọ́wọ́ ọba ni ọkọ̀ rẹ̀ kò ṣe fún nídìí bẹ́ẹ̀ àwọn ọkọ wa nìkan lọ́lẹ́tọ̀ sí kọ́ máa rí ẹ̀ríǹgì wa àti kíni àti wa irun wa òun lẹ́yẹ kọ́ ara wa òun lẹ́yẹ kọ́ wa ṣe tó wa ọba lọ yudinina alayhinna min jalabibihin bihin. da jàlèbáàbà bò kó bolẹ̀ kó bolẹ̀ àwọn aráàta ah, tí wọ́n bá rí iwájú rẹ̀ bó ṣe tó yọ̀wọ̀ wọn lójú tí wọ́n bá rí ẹ̀yìn rẹ̀ bó ṣe tó yọ̀wọ̀ wọn lójú tí wọ́n bá rí ọrùn rẹ̀ yọ̀wọ̀ wọn lójú ọwọ́ obìnrin míì tẹ́ bá rí oṣù kan yìí nígbàgbé ìpè ah àdáwò ni o gbogbo nǹkan tó ń fi hàn yẹn tàtúntọ̀ yẹn sọ́wọ́ yẹn làálì yẹn ọkọ nìkan lónìí o wàlá ayọ̀bù dínà zinata ọ̀nà ọlọ́wọ́n bá ní gbogbo àwọn ẹ̀ṣọ́ yín tí ẹ fi beautify ara yín abẹ́sọ̀ tẹ mú wá látọ̀run oye àwọn ọkọ yín nìkan ni wọ́n lẹ́tọ̀ọ́ sí tẹ́ ẹ máa fi hàn ẹ máa fi hàn ẹlòmíì ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn sísà yóò wọ bàtà canvas àwọn wọ́ọ̀mù kan náà ń dáwọ́ ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe súnà ẹ̀ ṣe súnà bẹ́ẹ̀ ṣe làṣà látú ẹja mọ̀ pé alásàlátù ní ẹ má máa dọ́gbọ́n sí súnà ọ̀bàtà canvas wọ́n ní wọ́n máa wọ London yọ́ máa wá tàn yàrá-yàrá àwọn yọ́ máa wò fi àá ah, ah, àwọn sísá yìí náà masha Allah ẹ̀ masha Allah ọ̀daràn ọ̀daràn wọ́n ní kọ́ wọ jàlìbáàbù torí pé lè bá àkájú àwọn ọkùnrin kúrò ní ara ẹ̀ ọwọ́ àwọn jàlìbáàbù tán ọwọ́ tó wọ bàtà tí wọ́n fi máa wo ẹni tí ń lọ bàtà tí bàtà tí obìnrin bá fẹ́ máa wọ̀ kò gbọ́dọ̀ dé bàtà onígogoro tí ọmọ ní ka, kò kà kà kọ̀dá. sọ́mọ bí kàlẹ́kàlì ń bẹ lẹ́sẹ̀ àwọn obìnrin kàlẹ́kàlì òun náà ni lẹ̀kẹ̀ tí wọ́n máa ń so mẹ́sẹ̀ tọ́lọ́mọ Allah subhanahu wa ta'ala dìídì sọ Jibrilu kalẹ̀ pé kó sọ fún àwọn obìnrin Madina yìí pé kún ọ̀rọ̀ ara máa gbẹ́sẹ̀ wọn o nítorí lèyọ́ la màmá yọ fún ìdámẹ́ zinati in zina kan wà lẹ́sẹ̀ wọn tí wọ́n bá ń gbẹ́sẹ̀ girigiri yóò máa dún ọlọ́run lóun ò fẹ́ kí ilẹ̀kẹ̀ yẹn máa dún ọ̀dọ̀ ọkọ wọn nìkan ló yẹ kó ti máa dún torí tí bá ti ń dún ìfẹ́ wọn yóò máa bọ́ sí ọkàn àwọn tí wọ́n ń gbọ́ lẹ̀kẹ̀ tí ń dún ọlọ́run wá torí ilẹ̀kẹ̀ ọ wá sọ àyà kalẹ̀ látòkè ọ̀rọ̀ di bìrìlù sànẹ́bí kọ́ sọ fáwọn wọ́n wá kéwù dàjí tán ọjáde ọdún mẹ́rin ọjáde ọdún mẹ́jọ sílífà kàfáyà ó ní orin lókùn tóun fẹ́ máa kọ ó lóun fẹ́ máa gbẹ́sìn ga wọ́n wá lùlù yín wá ń dó wọ́n wá láwọn ń gbẹ́sìn ga sẹ́ni pé gbogbo àwọn ilé kí ó táwọn yẹn ti jáde ẹ̀yọkan lọ sí kí ni ẹ̀yọkan lọ lè bá wọn wímẹ̀ ìgbà yìí lẹ́ pòdùsì àwọn ọ̀daràn yìí kọ́lẹ̀ àmọ̀pọ̀ ọ̀daràn ni wọ́n kóbìnrin ọmọ jó wájú àwọn ọkùnrin kọ́mọ sí fídíò obìnrin olóhùn kọrin ẹ̀sìn wọ́n bá jẹ́ iye lábẹ́ ìjọba ṣẹ̀ríà ni wọ́n ti máa tì wọ́n mọ́lé abẹ́ obìnrin àti bọ́dì rẹ̀ ọkọ ẹnìkan ló ní o wọ́n fi ní jòkó nílé kẹ́nìkan kan má rí ọ tọ́ba sì fẹ́ jáde gbéjàlè báàbò wọ̀ kẹ́nìkan kan má mọ̀ bó ṣe rí obìnrin tí máa ń ṣe báyìí mọ̀tàrà máa ládàá sáwùjì ha ọkọ rẹ̀ ọmọ sàpọ́nlé ẹ̀ inú ọkọ rẹ̀ ọmọ dùn lónìí ah it's only for me masha allah inú Ramadan. dùn àmọ́ wọ́n tó jẹ́ tó ti di public property wọ́n ní islam tàwọn kìí islam wọn aláṣọ gbàgẹ̀rẹ̀ ìbòrí làwọn ń lò àwọn ò lè lo ìbora ìbora ní sì ń pè ní jilbab látara bẹ́ẹ̀ obìnrin tí máa ń sí òhò ọkọ rẹ̀ lẹ̀ kò ní rílé ọkọ gbé o torí pé òhò yẹn yọ padà ta sí ọ̀dọ̀ àwọn ọkùnrin lọ́kùnrin wọ́n padà wá fi sìnà lọ torí táwọn bá ti rí ojú wọn ní ṣe ojú wọn ní kó ń bẹ́ẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta nínú àwọn ìwọ obìnrin tí ó fún ọkọ rẹ̀ tẹ̀mùkínú zawji minal istimta ibiha òun náà ni kí obìnrin kọ́ máa ń farabalẹ̀ fún ọkọ rẹ̀ láti bá a láṣepọ̀ ẹ̀mọ́tẹ́pẹ̀ ní makana yomakinu tẹ̀mùkín tẹ̀mùkín ni pé yóò farabalẹ̀ kò ní kánjú kò ní kara kò ní kòṣe kò ní banújẹ́ yóò makana rẹ̀ minal istimta gbogbo tó tí ọba ti jẹ́ ti tọ́lọ́wọ́n bá ṣe lé wọ ní ẹ̀pẹ́ ní tẹ̀mùkì obìnrin yẹn yọ handu ọkọ yẹn bó ṣe yẹ kí kọ́ handu ẹ̀ sexually eléyìí èrò ọkọ ni <clears throat> obìnrin mi ń kírun gbàgbé lóòótọ́ àmọ́ bíi tí àwọn màláìkà ti ń ṣépele tọ́lọ́wọ́n bá aláà sọ àwọn màláìkà kọ́ máa ṣépele tọ́lọ́wọ́n màláìkà ò ní ṣépele èèyàn àfẹn tọ́lọ́wọ́n bá ní wọ́n ṣépele la ya'suna Allaha ma amarahu wa la ya'suna Allah ma amarahum wa yaf'aluna ma yu'marun ọ̀rọ̀ yẹn bà mí lẹ́rù nígbà tí n kọ́ lẹ́tọ̀ yìí. àwọn màláìkà gbogbo tí wọ́n bá ti ń ṣe ọlọ́run ọba aláàlú ní ká máa ṣe. wàláhi tàlà táàfin ma bí ọ̀rọ̀ sẹ́ẹ̀kì láàrin ọkọ àtìyàwó mùsùlùmí lágbára tó ọlọ́run ọba aláàwọ̀ á gbé àwọn màláìkà kan dìde ìtẹ̀yìn màláìkà mo fẹ́ bẹ̀yìn iṣẹ́ iṣẹ́ tó mo fẹ́ bẹ̀yìn èpè mo fẹ́ kẹfẹ́ àwọn tí mo ti fẹ́ kẹ́ sépèlé òun náà làwọn obìnrin tó bá ń fi oorun dun ọkọ wọn ọwọ́ kò bá dùn àdó ṣe gbà ó kò bó ṣe bí balá àlùbáríkà ọwọ́ kò bí ọ̀rọ̀ rẹ̀ ó ṣe lójútùú anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni ìdàdá àròjù lè mọ̀ra táwọn èyíkéyìí ọkùnrin tó bá pe ìyàwó rẹ̀ tó so igi rẹ̀ ìyàwó ilé ẹ̀ ó pe ìlàfẹ́ràn ṣì oníkọ́ wà lórí ibùsùn àwọn bẹ́ẹ̀ lásìkò ti ọkọ fáà bá tí arábìnrin wa kọ̀ jálẹ̀ olóhùn wa kọ̀dẹ̀ sí kankan tí ń ṣe é tẹ́sán faramá tó lè fi kọ̀jálẹ̀ kó òun ò ṣe kò ṣe haid kò ṣe nifas ọ̀rẹ́ láàárẹ̀ tí ò ní jí ó ṣe níta ni wọ́n wá ṣe kì í ṣe gbogbo àárẹ̀ ní ẹjẹ́ yìí ó ṣe o ọ̀rẹ́ láàárẹ̀ kò lè gbábá kò lè gbéṣẹ̀ bàbá ta ẹ̀kọ́ lùbáàdà ọkọ náà wá ń bínú alẹ́ ìhà lé obìnrin náà lérí látara pé kò jọ lásìkò pẹ̀lú ẹ̀ láàánà ti hali màláìka anábì ní gbogbo àwọn màláìka ọlọ́run ó pàṣẹ ń sámà pé ẹ̀yin màláìka ẹ wá ṣépè tani káwọn ṣépèlé ẹ máa ṣépèlé arábìnrin náà nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ hátà tó ha títí tí lè fi máa nínú ìgbà wákàtí àtàyẹrù bọ̀ títí tí inú ọkọ rẹ̀ ó fi dùn gbogbo ẹni tó bá jẹ́ pé oorun olólùfẹ́ fẹ́ máa fi hàn ọkọ òun lè mà ìpè sílẹ̀ mo ti mọ kí rẹ̀ mo ti mọ bí tí màá ti dóde ọlọ́wọ́n bá aláàánú mọ bí tí ó ti dóde wọn náà obìnrin tí máa ń kọrun ọlọ́wọ́n bá aláwọ̀ pàṣẹ fún àmàlà ayíká kan máa ṣe pèlè ọlọ́mọṣà sọ̀rọ̀ ń bẹ́ o ìwọ ọkọ ni ọgbọ ẹ̀ mọ́ mọ́ fún ìbá àbẹ̀rẹ̀ lẹ́ẹ̀ lójúmọ́ ìbá àbẹ̀rẹ̀ tó bá ti lágbára rẹ̀ náà fi ní obìnrin kìí sọ̀rọ̀ àyàn ní kó túnrun rẹ̀ tó bá fẹ́ wẹ̀ jẹ́nàbà torí ìtí máa ń fa jẹ́nàbà anytime ló lè fi kí ni ló lè wá anytime lọ́kọ́ lè kọ́ fún ó lè lọ́yà láàárọ̀ wọ́n tún dọ̀sán lẹ́yìn zuri lẹ́yìn asiri wọ́n tún dẹ̀yìn magib láàrin magib ṣíṣà wọ́n tún wọ́n tún kíṣà ìtàn wọ́n sùn díẹ̀ ó tún ní aago kan ti lù mú tún ṣe dáwó. <laughs> lànàbì fi ní tẹ́ ẹ bá ń ṣe bọ̀ fí bóde àádì kún sọ́dọ̀kọ̀ ànábì ní ìbáàdà ní tẹ́ ń ṣe ń bọ̀ jẹ́ pé ọkọ àti ìyàwó ni ànábì ní gbogbo bàtẹ́ bá ń bá ìyàwó yín lásìkò wọ́n mọ̀ kọ́ ládàá lẹ̀ fún yín pé ń gba ládàá ládàá mélòó lẹ́yìn wọ́n ń gbà láti jọ yìí kẹ́kẹ́ mójú tó ṣe dáadáa kẹ́ mọ̀ gba ládàá kẹ́ handle àwọn ìwọ náà ní gbogbo jẹ̀díjẹ̀dí jẹ gbogbo ara rẹ̀ yìí sìn kò lójútu dáadáa mọ́ ẹ lè tọ́jú ara yín o ọ̀rọ̀ àyàn ní kẹ́ ẹ dá àwọn obìnrin lóhùn ọ̀rọ̀ àyàn ní káwọn lóṣù kí ni káwọn náà dẹ́yìn náà lóhùn. torí pé mo wá ń ronú sí àdéhùn pé ah, a jẹ́ pé gbogbo tó bá ti mú ìbínú ọlọ́run ọba báyàn ó ti kú lẹ́sẹ̀ kékeré ó ti di kẹ̀bí ìlà tún mí kàbá ìdè zùnú ó ti dẹ̀ṣẹ̀ ńlá gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti ní iná gádọ́bù ìbínú ọlọ́run èpè làánà àwọn bá ní kì í ṣẹ̀ṣẹ̀ kékeré mọ́ ẹ̀ṣẹ̀ ńlá lárábìnrin yẹn dá yẹn. àwọn màláyíkà àwọn ti wá ṣépele èpè náà sì ní yẹ lẹ́ni tí wọ́n máa mú ó dìgbà tọkọ rẹ̀ bá ṣe kí ni tó bá yọnu sí i. ẹ wá wòye èpè màláyíkà tó bìnrin mi ti gbà. àfọ ọmọ sọ fún mi pé bó ṣe jòkó lẹ́yìn oye ẹsẹ̀ ń borí ẹsẹ̀ tààjùdì ẹsẹ̀ kìámù lẹ́ẹ̀l àwọn màláíkà sì ń ṣépele lérí ìfìríkalẹ̀ òun fìríkalẹ̀ àwọn màláíkà ń ṣépele ń gbààwẹ̀ àwọn màláíkà ń ṣépele ń kírun wákàtí márùn-ún àwọn màláíkà ń ṣépele ọlọ́mọṣẹ́ wa lẹ́nu ìpè o torí pé tí ọba dá lóhùn arákùnrin yẹn ó kórè rẹ̀ tó bá kú lálẹ́ ẹjọ́ wàhálà ńlá ni ó ṣẹlẹ̀ sí arábìnrin kan arábìnrin náà wá ṣe táwùbà mo nílò lè bọ́ ọlọ́wọ́ ọba kọ́lọ́wọ́ ọba aláàkóso oríjì ọ́ ó ní àṣùbà kù díẹ̀ bí aago bíi mẹ́rin àbọ̀ ọkọ òun jí òun ó ní òun fẹ́ ṣe ẹ̀tọ́ òun òun wá ní òun ò ṣe o òun kọ́mọ́dé àwọn láàmú o ó níbi tí àwọn ti ń díràgì ara àwọn táwọn ti lọ́kọ ti ń fa ìpè à ìwọ ìyàwó lè mi láì ṣe àlè láì ṣe pé òun fẹ́ rèpù wọ́n fẹsẹ̀ gbá omi àgé omi dà sílẹ̀ kò sáà jẹ́ káàfà rẹ̀ wọlé àbá dìde pítọ̀ padà àṣùbà ti tó kóun lè sàlùwàlá kóun máa múra àṣùbà omi tó ti dà sí eré táìsì lọ́ba yọ lọ́ba fèrè gbalẹ̀ lọ́ba gbé dìgbàdìgbàdìgbà ó pe gbogbo àwọn ìtọ́wà ládùúgbò àbútùsíbò Allahu Akbar bàtà ti gbé dé ọsibítù tó súnmọ́lé wọn ẹ̀mí ẹ̀ ti bọ́ ẹ̀mí ẹ̀ ti bọ́ ẹ wo bó ṣe parí ayé ẹ̀ ẹ wo bí arákùnrin yẹn ẹ ẹ wo tó bá lọ́rùn sọ́yọ́nù sí lọ́rùn ìwọ náà ọmọ ìgbà títí ẹ náà yá ọmọ ìgbà tó kú ọmọ ìgbà tó kó kú kí ló wá dé tó wá ń kó ṣe àwọn kèfèrí kèfèrí ní máa ń dúró pé ọkọ dúró tẹ kó náà dúró tòun yóò sọ rẹ̀ dọ́kọ́ ló lẹ́ni yóò máa pàṣẹ pé no no no no àjọ kàwé ni àjọ ń ṣiṣẹ́ nìyàwó ẹ má kọ́ sí àwọn yahudiyaati o àwọn nasaraniyaati àtàwọn fakirot miskinat nítorí ń bẹ ńlẹ̀ yìí tíra àwọn ní ká máa ka o kéwọ́n ní wọ́n ká máa kéwò káwọn bá sórí burúkú o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn wò tí wọ́n ń lọ́rùn yẹn àwọn èèyàn bọ́ọ̀rùn dáadáa o látara yìí tí wọ́n ń tara bọ̀ nínú ilé kan tó dágbére fọ́kọ wọn ọlọ́run ní sèyí ń lólórí burúkú lọ́dọ̀dẹ̀ ọkọ yín o anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi kura sákèsí bẹ́ẹ̀ pé kí ká máa farabalẹ̀ fáwọn ọkọ wa ẹlẹ́kẹrin antakọ́ra filibeeti wàlá takhruj illa bi idhni ìwọ ọkọ rẹ ni pé o jáde ńlé àbíkọ́ dágbére fún ipò ọ̀fẹ́ jáde àbíkọ́ dágbére fún ọlọ́run wa kọ́nà fún ibo yóò ti kúnna wọlé àtàbàdàn ní àtàbàdàn jahiliyatil ula ọlọ́run bá ní ẹgbẹ́ lẹ́jọ̀kọ́ ilé gangan ní ibùjókòó yín tẹ́ bá wá fẹ́ jáde ẹ má jáde níjáde àwọn aláìmọ̀kan òun náà ní ìjáde téèyàn nílò jàlibáàbù tóbi ọba ti lo jàlibáàbù jáde tàbádùn lè jahiliya ni tó bá ti lè wọ jàlibáàbù jáde mo عاف خمار أبي خاف جلباب عاف جلباب قو فول نيو أنا بني لا استأذنكم نساؤكم بالليل gbogbo àtàwọn obìnrin yìí tí wọ́n bá ní ẹ̀dàkùn ẹ̀yọ̀ǹda fáwọn àwọn fẹ́ lọ mọ́síláṣí lọ lè kírun àṣùbà ilẹ̀ lọ́mọ́sídìí fa azínú lahunna ànábì ní ẹ̀yọ̀ǹda fún wọn tí wọ́n bá yọ̀ǹda ńkọ́ ọ̀yẹ́ wọ́n ṣe ànábì nìyẹn anábìsọ̀ sálà sọ pé ẹ má kọ̀ fún àwọn obìnrin ẹ má kọ̀ fún àwọn obìnrin pé wọ́n fẹ́ lọ mọ́sálásí nítorí pé ilé wọn ó ní ládájú mọ́sálásí lọ àmúgbàtà làwọn fẹ́ lọ mọ́sálásí yẹn mọ́kọ̀ fún wọn tóbìnrin bá fẹ́ wá jáde só lè gbà yọ̀ǹda sí má lọ mọ́sálásí yọ gbà yọ̀ǹda ànábìnrin ìdásípà àdánakùn tí wọ́n bá gbà yọ̀ǹda adékò obìnrin gbọ́dọ̀ gbà yọ̀ǹda gan èyí tọ́lọ́run ní kó ṣe gan gbọ́dọ̀ gbà yọ̀ǹda láti wá pé èyí tó fẹ́ ṣe fún ara rẹ̀ ó fẹ́ lè gba nǹkan lọ́dọ̀ rẹ̀ ó fẹ́ lọ lékejì ó fẹ́ lọ lè gbayọ̀ ó fẹ́ lọ lékejì ó fẹ́ lọ lè gbọ̀bẹ ọ̀dàgbére o àbú mo fẹ́ dé lẹ́kẹta mo fẹ́ dé lẹ́kejì láti wá pé ó fẹ́ lọ́jà àbọ̀ fẹ́ lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ obìnrin tí ó bá dágbére fún ọkọ rẹ̀ kó tó jáde nílé ẹlẹ́ṣẹ̀ ni nínú àwọn ìwọ̀ tí obìnrin ọmọ fún ọkọ rẹ̀ allah ta'azana li ahadin an yadkhula bayta zawjiha illa bi idnihi kò gbọ́dọ̀ gbà fún ọkùnrin kan wọnú ilé ọkọ ẹ̀ àfi pẹ̀lú bíbá ọkọ yẹ àti yọ̀ǹda ẹ̀ ó di mélòó jama pẹ̀lú mímọ̀ rẹ̀ àti kíni àti yọ̀ǹda rẹ̀ torí pé ilé yẹn ọkọ yẹn ló ní lẹ́yìn náà ìyọ̀ǹda fẹ́ níbòdì láti wọlé yóò máa ṣàkóbá fún obìnrin yẹn àdébìládà àzánù ìmọ̀láàtú obìnrin ọ̀gbọ́dọ̀ yọ̀ǹda kí bẹ́ẹ̀tì sáwùjì ha wọ̀ ṣáàid ìlàbí ìnìhì kò gbọ́dọ̀ yọ̀ǹda fẹ́nì kankan kọ́ wọnú lé wọ́n ní tí ọkùnrin yẹn tọ́ba kórìíra ẹnìkan ìpè lágbájá mọ́jọ wọlé wa mọ́ ọ̀ràn yẹn ni kóbìnrin ọ sọ yẹn bá fi lè wọlé obìnrin ti dáràn lọ́dọ̀ ọlọ́run ó ṣe nǹkan kan nínú ilé ọkọ rẹ̀ wá sí ilé ọ gbọ́dọ̀ mú ọkùnrin kan wọlé ipe ọwọ́ bá mi plọ́mbà ni ọwọ́ bá mi yanjú àwọn kankan nínú tọ́lẹ́tì mi ọkọ̀ òsì máa ṣe ọ̀daràn alábìnrin yẹn ẹ wọ́dúróòbù mi kí rẹ̀ kò ṣe dáadáa mọ́ ọwọ́ pe fọ́níjọ́ kápẹ́ńtà oníkọ́ bá wọn tún ṣe ọkọ̀ òsì sí nílé ó pe ẹ̀lẹ́tíríṣàn ó ní kọ́ bá wọn yọ bọ́ọ̀bù ikú bá bùyàn ọ̀tàn máa kọ́ bá ń fi mí sí ọkọ rẹ̀ sí lé ìwọ ní fóbìnrin. gbogbo àwọn aṣẹ́ ilé pẹ́pẹ́pẹ́ bá àwọn àsìkò tọkọ bá ń bẹ́ lé là máa ń ṣe kí ni ìlà á máa ń ṣe ọkọ ni ó sì pe àwọn tí ó wàá ṣe ọkọ ni ó bá wọ kitchen ọkọ ni ó bá wọ bedroom ìyàwó wọ ibìkan tí ó háìbì sí. wọ́n bá jẹ́ pé inú yàrá bá ní ìyàwó bọ̀ sí inú inú sitting room bẹ́ẹ̀ ṣe máa yanjú àlámàrí yínú tí ẹ̀fín nílùgbàdì àdánwò ọmọ ìyá kan láìpẹ́ yìí ọmọ bá wọn lóun ọ̀fẹ́ ta gáàsì mọ́ mo ní kí ló dé ó ní pírọ́blẹ̀mù pọ̀ nù gáàsì ah gáàsì táwọn èèyàn fi ń dáná délì nídìí nìyẹn jẹun ó ní bẹ́ẹ̀ ni ó ní àwọn màdámù tá máa ń pè wọn kó wọn wá báwọn fílì gáàsì aládàáwò ni wọn aládàáwò ni wọn aládàáwò ni onígbà mi tóun bá débi gáàsì ọ̀hún wà wọ́n rí èyí tí wọ́n lò ní òtí ṣe kò tí ì tán síbẹ̀ ibi wọn ti ń tú eré gáàsì lọ́wọ́ ni ó ti yọ sóhun nínú kíchìn pẹ̀lú aṣọ oorun aṣọ tán fi ń sùn nulẹ̀ ẹ máa ní ẹwo bí ẹwo bí ẹwo bí náà wo pàlàpàlà ara lòun ti ń ṣe lòun ti ń rí nígbà mi wà fọwọ́ gbà wọn léjìká pé o ṣe thank you kí ló fẹ́ ṣe yẹ jama àfa àbáṣá lọ pé òun ọ̀sọ̀ bíláì mọ́ ìṣẹ́jú mélòó lè yàn fi bímọ sí lónlé ìṣẹ́jú mélòó lè yàn fi bímọ sí lónlé àwọn èèyàn gbádùn ọmọ látara àwọn ìwòkuwò wọn wò lórí Facebook táwọn èèyàn wò lórí Twitter táwọn èèyàn wò lórí íńtánẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti dàrú wọn ní kọ́lá ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì nísìnyí wọn enjoy sex ọkọ wọn mọ́ torí ó ti ní àwọn ọgbọ́n tí ń dá rẹ̀ masturbation ti ń ṣe fún rẹ̀ ó ti kọ́ gbogbo ẹ̀ lọ́dọ̀ àwọn òyìnbó àwọn alimagudubi aleihim àwọn dọ̀lín asinkirun ọlọ́run náà ní ká bá bẹ̀rù kọ́lọ́hún fi wá mọ̀nà òtòótọ́ ojú ọ̀nà àwọn anábì ọlọ́run kọ́lọ́hún yàwá ya ojú ọ̀nà àwọn magidubi aleihim àwọn yahudi tọ́lọ́hún ti bínú sí wọ́lọ́ dọ̀lín àtàwọn alátẹ̀wọ́ tí wọ́n ti sọnù ìròrí àwọn alátẹ̀wọ̀ àtàwọn Yahudi lọ́wọ́ ní ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ilé wọ́n sì ń pẹ̀lú àwọn ní Muslims ọlọ́run bá aláàkọ́ mọ́ sábà gáìdì wọn kó gáìdì àwa náà èèyàn gbọ́dọ̀ máa yọ̀ǹda fún ọkùnrin ọlọ́kùnrin kó wọlé o kátó àbí ẹni tọkọ rẹ̀ kórìíra pé lágbájá aláǹfọmísì kò gbọ́dọ̀ wọlé àfi tí má wà lé nínú àwọn ìwọ ọkọ tíyàwó fún ọkọ rẹ̀ Allah tasuma suyama tatawa wọ́sọ́jú ha hadir kò gbọ́dọ̀ gba àwẹ̀ ẹjọ́ àlàmísì ìlàbí ìdínìyí àbí pẹ̀lú yọ̀ǹda ọkọ torí pé àwẹ̀ àlàmísì náfìlà ni àwẹ̀ Ramadan kọ́ kò ní ìdè gbọ́gbà yọ̀ǹda fún yẹn nítorí pé ọ̀ràn yẹn ni lérí ọkọ àti ìyàwó àwẹ̀ tá a fi súnmọ́ lọ́hùn ọlọ́run tó wá ní lọ́lẹ̀ gbàṣẹ lọ́wọ́ baálé rẹ kó tó gbàwẹ̀ fún mi tó bá yọ̀ǹda gbà á tí ó bá yọ̀ǹda má ṣe kí ni má gbà á ọkọ tóbi ju ìyàwó làbẹ́ òtóbi jù lọ ọkọ náà lọ́wọ́ ń yẹ̀yẹ́ yìí ọkọ mi ò já mọ̀ kankan lọ́dọ̀ ìyàwó lé mi bí ọmọ ọ̀dọ̀ ọmọ ní wálé eh, Ibrahim bó ló ṣe máa láwọ́ kọ ọmọ ọkọ eléri nílọ́kọ lù ẹ́ Ahmad ọkọ ẹ̀ nígbè yẹn o wọ́n ń bí yóò máa lo owó owó fọkọ ẹ̀ owó irú ẹ̀kọ́ burúkú ò nìyẹn àṣà tí wọ́n gbà bẹ́ẹ̀ àṣà Yorùbá tí wọ́n gbà bẹ́ẹ̀ ká tó wá pín ẹ̀sìn wa gbogbo tó máa sọ tó máa fi kún ọkọ rẹ lé náà ni wọ́n máa jáde lẹ́nu ẹ ọba fẹ́ pè é ó pè é pẹ̀lú àpọ́nlé wọ́n fẹ́ bá sọ̀rọ̀ wọ́n bá sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé àwọn obìnrin sọ àbíyáàtì tí àwọn ọkọ wọn tí wọ́n ti kú wọ́n wá ń bá àwọn ìyàwó àwọn tábìà òun wọ́n bá wọn sọ̀rọ̀ àwọn tábìà òun àwọn ọ̀dà àwọn sàhábà àwọn ọ̀rá nàbì ṣẹlẹ̀ àwọn obìnrin tábìà òun ni àwọn wà lé àwọn àgbà sàbíyàtì lóbìnrin táwọn ọkọ tí wọ́n ti kú wọ́n wá ń fún àwọn ìyàwó tàbíyìn lẹ́kọ̀ọ́ wọ́n wá ní kúnna inda azwajina kama kuntunna inda umaraikunna ẹ̀yin ọ̀pọ̀ àwọn ọkọ yín lé mọ́ bó ṣe tọ́ bó ṣe yẹ àbẹ́rẹ́ màbá wa ṣe máa ń pọ́n àwọn ọkọ wa tí wọ́n ti lọ ẹ̀ màbá ṣe máa ń pọ́n wọn lé wọ́n làwọn ọmọ wọn ní ẹja fún yín lápèjúwe bẹ́ẹ̀ ṣe máa ń pọ́n àwọn gọ́fúnà yín lé àtàwọn pírẹ́sídẹ́ǹtì ìlú yín àwọn àwọn ọba bẹ́ẹ̀ ṣe máa ń pọ́n wọn lé nísìnyìí báwa ṣe máa ń pọ́n àwọn ọkọ tiwa lé nígbà tí wọ́n ń bẹ nìyẹn tọ́lá àwọn yẹn ń gbẹ̀kọ́ lára ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwẹ̀ ìdí wọn ní ọgbọ́dọ̀ gba alamisi àti pẹ̀lú yọ̀ǹda àmọ́ tọ́wọ́ dẹ́kun wà tọkọ náà lẹ́ẹ̀jọ́ máa ń gbà ẹ ti yúùsì máa nínú ilé ọkọ ti ní a máa gba alamisi àti mande yẹn kò ní ìdíkẹ́yìn tó máa béèrè màtòrí pé ẹ ti yúùsì máa nínú ilé ẹjọ́ jẹ́ sáré ẹjọ́ ń sinú náà ni àmọ́ tí ọkọ bá ní òun ọgbà rẹ̀ lónìí o máa bọ̀ wọ́n yàrá yàrá tó ń lọ yẹn ládàá tó gbà ń bẹ̀ ó ní ládàá ju kọ́ gba àwẹ̀ alamisa àti mande lọ torí pé ọ̀ràn yẹn nìyẹn àwẹ̀ alamisa àti mande kí lóun jama náfìlà àgbọ̀dọ̀ ti náfìlà lékè ọ̀ràn yẹn bá a ṣe máa yanjú kéwù nìyẹn o tí wọ́n mọ̀ sọ pé ha ọ̀sán ọ̀daràn làbú ọjà láwẹ̀ <laughs> ha wọ́n kàn wá lùkọ̀ ní ọ̀rọ̀ òye wọn máa ń ro ọ̀rọ̀ òye tari ó yé dáadáa confam ọ̀rọ̀ òye kẹ̀ <laughs> èyẹ lọ́wọ́ ṣe sùúrù mọ́ dalẹ̀ ó lọ́wọ́ ṣe sùúrù mọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ òye sọ́rọ̀ òye ni ẹ nítorí pé àlùmọ̀tàtọ́ wo àmírù nọ́ọ̀sì ẹni tí máa ń gbà rẹ̀ tàtà wá òun náà ni àmírù ara rẹ̀ bó bá wù ú ó lè parí ẹ̀ bó bá wù ó lè ṣe kí ni ó lè jára anabi láyà hílù lìmọ́ra àti àtẹ̀súnmá wọ́sọ́jú ha ṣááyé ìlà bí ìdìní obìnrin gbọ́dọ̀ gbà wẹ́ súnà àti kó gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ gbogbo tá a bá ń ṣe pátá ẹ̀jẹ̀ a máa ń lọ ọmọ koran ká sì máa lọ ọmọ òun náà ni ó sì máa tóbi lé ọkàn obìnrin torí pé àwa ká ń bá sọ̀rọ̀ mọ́ ọlọ́run àtànẹ́bì ní ṣe ni òun náà ni ń bá sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀keje Allah tó ń fi kọ́mi má lihi làbí níhì kò gbọ́dọ̀ nínú owó ọkọ àti pẹ̀lú yọ̀ǹda ẹ̀ kò bù nínú oúnjẹ àti pẹ̀lú yọ̀ǹda ẹ̀ kò mú aṣọ kó fi tọrẹ ẹni ìsìn tó bá jẹ́ ọkọ fi ṣe sàárà àfi kó yọ̀ǹda ọkọ rẹ̀ gbogbo àwọn pọ́pátì ọkọ mú bẹ́ẹ̀ yóò ti bu ráìsì àbúwá ní sílẹ̀ òní àwọn ní mo bù fún alágbọ́já mo bù fún àbúrò yín ọkùnrin tó wá mo fi ránṣẹ́ sáwọn ọ̀rẹ́ mi ní tó ń ṣe yẹn ẹ̀ṣẹ̀ ni o àní kọ́ mọ́ ṣe sàárà àmọ́ gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ àdẹ́bọ̀ Muhammad ni láti fi kun ìmọ̀ra àtúnṣe á obìnrin ọgbọ́dọ̀ náà kankan nínú nǹkan ọkọ rẹ̀ mi ń bẹ́ẹ̀ ti sáwọ́ jìhà nínú ilé ọkọ ẹ̀ ìlàbí ìtẹ̀ nìsáwọ́ jìhà àbí pẹ̀lú yọ̀ǹda ọkọ ẹ̀ ẹlẹ́kẹjọ àǹtakùn mọ̀bí khidmatihi wà khidmata ọ̀làdìhì wà mọ̀mọ̀tẹ̀lẹ̀káàtìhì obìnrin nínú àwọn ìwọ ọkọ òun náà ni pé yóò máa ṣe kídìmọ̀ fún yóò máa sáfù ẹ̀ yóò máa bá mójútó àlàáfíà rẹ̀ yóò ti fi ọṣẹ sínú bedroom yóò ti fi toothpaste síbẹ̀ yóò fi pákó sẹ́gbẹ́ kan yóò gbé kọ́ọ̀pù tó máa fi fọnú sẹ́gbẹ́ kan yóò máa mójútó àlàáfíà yóò máa dà gẹ́gẹ́ bí ìgbà tí ó ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá kan ìtàn pè ní kídìmọ̀ nìyẹn ẹwà àwọn tí wọ́n ń bẹ ní báǹkì lápèjúwe àbí wọ́n ń bẹ ní kọ́ńpìnì ẹ̀rọ àwọn ọmọ yẹn lọ́kùnrin wọn lóbìnrin wọn wọ́n ti fi gbogbo nǹkan síbi tẹ́yọ kó wà kọ́gà ó ṣe kí ni kọ́gà ó tó dé kété pé èèyàn dàbí ṣe rí báyìí èèyàn mú kankan báyìí èèyàn wulẹ̀ báyìí kò rọ́ṣẹ́ kí ni èèyàn máa ń dun èmi o èmi ọmọ yín o ọṣẹ ń kó wọn ní àwọn àmì náà ọṣẹ tí wọ́n ti tán wọ́n sáré wá yà ni ẹ má yà lòmù ẹ ń dà mí tó dé pé ẹni àsìkò díẹ̀ téèyàn fi dúró dè wọ́n pé ọmọ ṣe ọjọ́ ti lọ iṣẹ́ pọ̀ ọmọ ṣe gbogbo nǹkan pẹ̀lú ètò pẹ̀lú ètò yóò dé inú bẹdúrúmù rẹ̀ yóò dàbí charlatan hotel inú yàrá kan náà wọ́n gbé o tú bẹdúrúmù náà wọ́n lò obìnrin àfíjú yóò ṣe gbogbo ẹ̀ ṣẹpẹṣẹpẹ ọkọ wọlé báyìí ní ròdùn ọlọ́ọ̀lẹ́ àwọn tùràrí tó dáa ilé tùràrí àjẹ́ o. mọ́ra tùràrí ẹ̀yọ́nú ayé o àwọn jálàbí ni wọ́n máa ń lò yẹn bí wọ́n bá ti lò yẹn kó lè wọ́n náà ni tùràrí àdúrà bídíà ni kò sádùá kan tó bá tùràrí wá kò sí tùràrí kan tó bá dùá wá ní fún ni ká mọ̀ fi owó dọ̀ inú ilé òórùn ilé ọ̀tá ti máa gbóòórùn ti wẹ̀ ó ti pẹ̀fúmù sára ó ó ti fọ́nú rẹ tó ti mọ́ sáká ọmọ tọ́jú ọkọ ọmọ tọ́jú àlàáfíà ọkọ lẹ́yìn náà gbogbo àwọn aṣọ ọkọ ọmọ tọ́jú ẹ̀ aṣọ tọ́dọ̀ tí èyí tọ́ mọ́ ó ní máa daṣọ tọ́ má papọ̀ má sọ tí tọ́dọ̀ tí ọmọ tọ́jú ibùsùn rẹ̀ ó rí i pé kò sí yé pẹ̀lẹ́ rí ẹ̀ ibi títí ń wẹ̀ ọmọ ojúto ibi títí ń jẹun ọmọ ojúto ibi títí ń sinafila ọfọ tí ọmọ ọmọ ọpù tí ọmọ tí ọkọ wọlé yóò ní yá àmàtà ah, ah Umu Zainab baraka fiki ọlọ́run ṣàlékún àlùbáríkà dàtà àwọn ọmọ rẹ̀ àmọ́pọ̀lọpọ̀ obìnrin lè ní jama kí ni wọ́n ń gbà jama èyí tí ò bá gbé pèyí tó máa gbòṣe tọkọ bá ti wọ́ ṣe báyà ni ọ̀ọ́ kí ló ṣe yín ní ti ń ṣe náà ní ti ń rí inú léyìí ní ti ń rí yọ̀dà wọ́n lè yọ máa tọ́jú ọkọ rẹ̀ yọ máa ṣe xidima yọ máa ṣe ń jẹ yọ máa ṣe ọbẹ̀ tó dùn fún ọbẹ̀ tó bá ti lóun ọ̀jẹ̀ ìwọ lè ṣe fún rẹ̀ má ṣe fún òun olóhùn ìjàta òun ní ọ̀sà mọ́ fún láta o mọ́ fún láta tọ́ọ̀bà fún láta inú rò ní dùsẹ́ ọ ọ̀fẹ́ pa ní ọmọ nítumọ̀ olóhùn ìjẹ nǹkan báyìí ara máa hún hun ọgbọ́dọ̀ ṣe fún nǹkan báyìí tó ń bá jẹ yóò máa gbé òun lébi bí o bá fẹ́ jẹ́ ṣe fún rẹ obìnrin dáadáa yóò máa sọ tí ó wọ inú ọkọ tí ó wọ inú ọkọ ẹ yóò máa sọ tí ó wọ inú ọkọ ẹ lọ́rùn yóò máa sọ etí ẹ̀yìn tí ó máa gbọ́ kò ní máa gbọ́ gbọ́ gbọ́ eléyìí ni pé khidma ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà àwọn òpin ṣé obìnrin lè máa fọṣọ akọ ẹ̀ bẹ́ẹ̀ ni yóò fọṣọ bọ́ọ̀bá sífàtíwá gbé bọ́ọ̀bá ìsífàtíwá gbà ibi wọn ni aṣọ fífò yìí sọ̀rọ̀ àyàn ọ̀daràn ah, afẹ́ káwọn ọkọ̀ kan ràn àwọn ìyàwó lọ́wọ́ láti ra wọ́n sí machine fún wọn tipa bá ti ṣe kínní tó bá ti gbé tipa bá gbé tó bá ṣe ọ̀fẹ́ràn ìyàwó ẹ̀ wàá ṣèrò wọn nàbí màrúfù ìyàwó náà ti ṣe kínní o ti fẹ́ẹ̀lì mẹ́ẹ̀ àmọ́ tí pé ọba ti gbé ọwọ́ rẹ̀ lọ́mọ fi ṣe kí ni lọ́mọ fi fọ bó o ṣe ń fọ yẹn o ṣe kédìmà ni sórí kédìmà yẹn súnà ni o ọkọ rẹ̀ ń lóògùn kan oògùn ìyàwó ti kó síwájú ẹ̀ tó bá ti gbóúnjẹ kalẹ̀ tá oníjọ́ gbàgbé ah ètò àwàsàn wọn ni kẹtún ló ètò àwàsàn kan ti dé sí o obìnrin dáadáa nìyẹn bó o ní o ṣe ní wàlíjà náà jàmá àwọn obìnrin tó dé pé òun ti sun lọ́ndí òun kan fẹ́ jogún tẹ́lẹ̀ ó ti máa ń lọ ká kó gbogbo mọ́tò ẹ̀ jáde àti gbogbo àwọn ilé tó kọ́ ká lè tà á òun àtìyá rẹ̀ kán wọ́n lè gbádùn tiwọn ọmọ náà làwọn yẹn ọmọ òdìtọ̀ àlàáfíà rẹ̀ ọ̀rọ̀ tó ọmọ kúta bá gbọ́ kò ní sùn wọ́n sì kíni wọ́n sọ fún mójútó àlàáfíà rẹ̀ hídímà ọmọ fẹsọ ọmọ tún lè ṣe gbogbo ẹ̀ lọ́mọ ṣe wọ́n ní kí ni àdíṣì tagbára lé àdíṣì tagbára lé tagbára lé onáà ní tẹkìrìrù rọ̀súlì lè hídímà ti bẹ́ẹ̀ ti bẹ́yìtì ali àtàlẹ́kẹ̀ fatima wọ́n ní fatima ọmọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní dọ́kan ọlọ́lẹ̀ ibà anabiwa muhammad ọ̀yẹ́ ìṣitakàtì ilà rasul má talqa yaduha min riha ó ní ó ní ìwà anabi ọwọ́ mi ó ti dára jẹ ó ti lápá àpá látara riha kíni pé riha ọlọ tí wọ́n fi ń lọ alikama tí wọ́n fi ń lọ fúláwà ṣé àwọn pé àgbàdo àmọ́ ni àbí ọkà bàbà àmọ́ ni pẹ̀lú ẹ̀rọ lásìkò tí wọn àwọn jẹ́rọ̀ngbà yẹn ọlọ ni wọ́n máa fi ṣe kí ni òkúta méjì ọ̀kan tóbi ọ̀kan òkèrè wọ́n máa fi lọ́ra wọn títí tó fi kúnná Fatima wa lọ lọ lọ lọ fún ọkọ rẹ̀ nínú ilé Ali tó lè bá jẹ oúnjẹ tó soft oúnjẹ tó dáa ọwọ́ lagun lagun lagun ó sì wàhálà ọwọ́ ti wá dáná jẹ ọwọ́ ti ń la pàápàá nígbà tí n bá fọwọ́ bá àgbẹ̀ àbí wẹ́dà ó ti bọ wẹ́dà lọ́wọ́ rí àbí àgbẹ̀ ẹ̀hẹ́ àbí kápẹ́ntà náà mẹkáníìkì náà lẹ́kọ̀ọ́ kan tí ọba ṣiṣẹ́ kọ́mpìnì wọ́n sọ́kàtì ọmọ anábì sallallahu alaihi wasallam ọmọ pírẹsidẹ́ǹtì ń gbà ọ́ ọmọ anábì ti darí gbogbo ayé ọwọ́ ní ká anábì òfun ní ọmọ ọ̀lọ́ anábì òfun lọ́mọdọ̀ tí wọ́n máa ràn án lọ́wọ́ pé iṣẹ́ eléyìí ó ti fẹ́ àfẹ́tì ọwọ́ òun ànábì wá wò ànábì rí pé ìbáàdà ní í ṣe ànábì sì rí pé ó lè ṣe ìbáàdà yẹn ó lè ṣe faradà lérí ẹ̀ èyí tó ṣe yẹn ò tó nǹkan kan kò lè di lọ́wọ́ ànábì ní máa lọ lè ṣe subhanallah thirty three walhamdulillah thirty three wallahu akbar thirty three níta ànábì fún ni ẹ de máa lè sàfikàrù dákun máa lọ lè bá ṣẹlẹ̀ jọ iṣẹ́ ilé àdébù obìnrin a máa ṣiṣẹ́ ilé láti máa fi wáyọ̀nù ọlọ́run àsìkárù yóò máa ràn án lọ́wọ́ tí ó fi mọ iṣẹ́ dà ṣe tó àsìkárù yóò máa súnmọ́ lọ. àmọ́ wọn ò ní ìwọ̀ ní kéèyàn gbọ́mọ ọ̀dọ̀ tíṣẹ́ bá pọ̀ wọn ò ní ìwọ̀ ní kọ́kọ́ náà kọ́ ran ìyàwó rẹ̀ lọ́wọ́ tíṣẹ́ bá ṣe kí ni tíṣẹ́ bá pọ̀. àwọn sàhábà wọn ní káàdà Rasulullah sallallahu alaihi wasallam yakunu fi mihnati alihi wọ́n lé àwọn kan wà nábìtì mọ́ṣáláṣí àwọn ò ní rí i ànábì nǹkan ọ̀rọ̀ wà nulẹ̀ látàárọ̀ àwọn kan jòkó àwọn retí ẹ̀kọ́ jáde tó bá dàsìkò oorun yóò ṣe wá jáde àwọn á bẹ̀rẹ̀ pé ṣe wọ́n ní káyọ̀nà fi mèyí náà ti àlèyé ayé fi àmàlè bẹ̀yìtì wọ́n lé ànábì ń bá wa ṣiṣẹ́ ilé ni o iṣẹ́ ilé ni ń bá wa ṣe ni òjò jáde o dàsìkò oorun bá wa tó ànábì yóò ṣe wá jáde sáwọn sàhábà wọ́n ní wọ́n ṣe súnà wọ́n báyàwó ṣiṣẹ́ ilé ẹlòmíì ò lè sọ omi kalẹ̀ lérí iná àwọn ọkùnrin tàjòkó lè jẹma yóò ní ọmọ rẹ̀ ń sunkún tọ́wọ́ sì ti ń bọ̀ kọ́ paná òde pé wọ́n ti múná dé tọ́wọ́ sì tún bọ̀ kọ́ ìyàdọ́ àwọn ọmọ tó wà nulẹ̀ bámi gba power bank wá ẹ̀tọ́ ọba tó ń bọ̀ tọ́wọ́ kùdìẹ̀ tó wọlé oyè orí bàtà mi bámi nù ọbẹ̀ tó sì ń ṣe náà ti ń jóná o. bùrọ̀dà <laughs> ah, bùrọ̀dà mi ti yàyàkuyà ó ti yàyàkuyà náfìlà nìkan náà ni lẹ́yìn náfìlà kò sí dáadáa mi lára ẹ̀ mọ́ ẹ̀dákun tó ní tọ́lọ́wọ́ bá wa tá a bá lé àdánù gbọ̀nsẹ̀ ànábì là ń kọ́sẹ̀ o sokotọwọ́ balẹ̀ ànábì là ń kọ́sẹ̀ o kẹtẹ́gbà àmàtà ń ṣe o sẹ́ẹ̀rì sẹ́lẹ̀ náà ara ká ṣe kínní ká mójútó ni àwọn ìyàwó wa kọ́lọ́mọ́sàbà ọ̀rọ̀ wọn lẹ́mìí ẹ̀rí Asma ọmọ Abubakar Siddiq Fatima ọmọ anabi abi Asma ọmọ Abubakar Asma yọ wá jẹ́ ìyàwó fún Zubair ibn al-Awwam ní àwọn àgbà sahaba ó ní kúntù àdúmù zubaira bùnà àwà olóhùn máa ń ṣe xidima àwọn máa ń sáfẹ̀ ọkọ ọ̀hún tó ń jẹ́ zubaira xidima talbeeti kulihi gbogbo ń tẹ̀yẹ̀ máa ń ṣe nínú ilé fọ́kọ́ gbogbo ẹ̀ pátápátá ni wọ́n máa ń ṣe wọ́n ní kọ́dà wàkánà làwọn fars ó tún ní ẹ̀sìn kan èmi ẹ̀sìn náà èmi máa ń dá koríko fún èmi àti máa fún lómi èmi á máa tọ́jú yóò tọ́jú ọkọ yóò tún tọ́jú ẹṣin ọkọ àṣìbáwò tá a wí yìí onígbà ní tún nìtọ̀ ọ̀kẹ́yìn onímọ̀ lele gbóúnjẹ fún ànábìgbàtà ànábìgbà ní gaaru saudi pẹ̀lú Abubakar ẹ wo bí táwọn yẹn tó ọmọ Abubakar ọmọ olówó ni ẹ wá wo tí ń sọ fọkọ ẹ bàbá tí o ti ní one million ó ti dìdàkudà lé ọkọ yìí pé dáàdì mi olówó náà tọ́ bá ti mẹ́sìn màá kàn lọ lè fẹ́ lómi dáàdì mi máa gbalẹ̀ fún mi ọlọ́run ní sẹ́wá lórí burúkú ẹja máa ń ṣe èyí tí pàwọ́ bá ka nínú àwọn tó jẹ́ kí ayé ọ̀rọ̀rùn fún àwọn ọkọ wa ẹlẹ́kẹ̀ẹ́sán alátukà lífọ̀hún fọ́kọ̀tọ̀kọ̀tì obìnrin ò gbọ́dọ̀ máa béèrè nǹkan tí pa ọkọ ká ẹ̀gbọ́n òun náà mọ̀ pé ọkọ mi ipa rẹ̀ ò kájú aṣọ ten thousand lọ ọwọ́ ní aṣọ eighty thousand ó gbọ́dọ̀ ṣe kí ni ó rà obìnrin dáadáa kọ́ yẹn torí ọ padà sọ di òǹgbèsè àbí kó sọ di olè àbí kó sọ di oníbàárà lẹ́yìn náà inú rẹ̀ ó máa bàjẹ́ tó bá ti jẹ gbèsè nítorí rẹ̀ visa tí kálukú wọn máa lò nínú ilé wa yóò máa níbàámu pẹ̀lú owó oṣù tí kálukú ń ṣe kíní tí kálukú ń gbà kọ́tìn tá a ta sílé wa yóò máa níbàámu pẹ̀lú iye owó oṣù tí kálukú bá ń ṣe kíní tá a bá ń gbà gbogbo àná làá wọṣọ gbogbo la láwọ̀ bàtà la àná lára ìjáàbù gbogbo àná lára jẹ̀lẹ̀báàbù gbogbo àná lára sọ gbogbo àná lára kọ́lé àmọ́ àáṣe yìí tipa wọn bá ṣe kí ni tipa wọn bá ká ni o anabi wa muhammad sallam anabi ni ọlọ́run bá nílẹ̀ yóò fi kẹtọ̀ sáàtì mi sáàtì mi gbogbo ọkùnrin tí ọlọ́run abágbà láàyè púpọ̀ tó wọ́pọ̀ lọ́wọ́ ẹ̀ kó ya owó náà lu àwọn ìyàwó ẹ̀ kó gbà wọn láàyè ń bẹ̀ kó ra nǹkan tó pọ̀ fún wọn ọmọ nkùnrin rẹ̀ alẹ́ yẹrẹ sukúfù ẹni tó lé pa áṣìkì tiẹ̀ díẹ̀ náà làkàdàrà fún fálẹ́ yóò fún kí mímọ́ àtàwọn ọ̀la kó náà ná nínú díẹ̀ tọ́lọ́run fún la yukallifu Allahu nafsan illa ma ataha ibi ọlọ́run ti ń bá àwọn obìnrin wí nìyẹn ọlọ́run bá ní ibi tọ́lọ́run bá ní kó fọ́ọ̀lù sí ibi kádàrà rẹ̀ wà èèyàn sì ń gbàjà ẹnìkan ń gbé lẹ́kí ẹnìkan ń gbé oko bàdà kò ti támì oríire àtìdùnnú nínú márèjì o ìdùnnú nínú márèjì ọlọ́ọ̀ni máa ń fún yàn kọ̀ǹtẹ́símẹ́ǹtì wọ́n sì ń pè ní dùnnú ọlọ́ọ̀ṣẹ́ ló ń gbé ń yín lọ o lè fi tọkọ rẹ rẹ ń ṣe fún kọ́mọ fi wé tiẹ̀ nítorí pé ọkọ rẹ rẹ iṣẹ́ tiẹ̀ ó ju tọkọ ẹ lọ. ọlọ́run sì sọ fún ọ pé ọkọ rẹ rẹ àti ọ̀rẹ́ rẹ ni àkọ́kọ́ fi sálì jẹ́nà kẹ́yìn tó wọbẹ̀. torí oore ilé ayé ọlọ́run kò fi pín oore ọ̀run. ọlọ́run bá ní gbogbo ẹ̀yin tẹ́ bá ní pẹ̀ ní la yukallifu Allahu nafsan illa ma ataha owó láńtí ẹ̀mí kan ò lè dágbé wọn ò lábọ̀ ọlọ́run ìwọ náà máa ń la ayintọ́kọ rẹ ò lè gbé máa ń lábọ̀ ọlọ́run sayaj'alu Allahu ba'da usri yusra ọlọ́run ni yóò padà tún dẹ̀ jù báyìí lọ ẹ̀rìn ọlọ́run bá ń sọ fún ọkọ àtìyàwó tí wọ́n mọ́lẹ́jì pé yóò padà ṣe kí ni yóò padà tún dẹ̀ jù báyìí lọ wọ́n dàbí sì ṣe máa rí náà nìyẹn ọ̀pọ̀lọpọ̀ wá ń sìn ẹ̀wù tá à ń ṣe nígbà tá a kọ́ fẹ́yàwó ẹ̀wù tá à ń rí ṣe ní ìsìnjàmá nínú àánú ọlọ́run ẹ gbogbo obìnrin tó bá dúró lọ́kọ̀ ìlérí igbó ọgbọ́dọ̀ rà ní ọgbọ́dọ̀ má fún mi tó ṣe mà pé ipa ọkọ rẹ ọ̀ka èsè ru ọlọ́run o èsè ni ẹni obìnrin dáadáa a ní afẹ́kẹ́ bá wàrà sọ ọkọ̀ náà máa béèrè pé elélo a ní ìtìpa yín bá so kí ni ètò bá ká níjọ́ tí ìyàwó bá sọ bẹ́ẹ̀ fún ọ ayẹ́kọ́ lè fẹ́rí kan lẹ̀ ni ìgbà ọlọ́mọ dúpẹ́ o láyé tá ń lò lọ́wọ́ yìí ni o láyé íńtánẹ́ẹ̀tì tá ń ṣe kí ni tá ń lò lọ́wọ́ yìí irú àwọn oúnjẹ wo ni kí n rà fún yín ẹ̀rà yìí tipa yín bá ṣe kí ni tipa yín bá ká Allahu akbar onítọ̀hún ò ní jalè kò ní lu jìbìtì inú rò sí ní bàjẹ́ tó fi darí àwọn obìnrin dáadáa nìyẹn àfẹ́ kọ́ àwọn ọkùnrin ọmọ lo eléyìí láti máa fi sàún sí àwọn ìyàwó wọn o torí ọkùnrin míì ahun ni òun náà máa pa ahun ní òun kí ìyàwó rẹ pípa rẹ bá ṣe tó àti pípa rẹ bá ṣe ma ní tíṣẹ̀rí à ń sọ nìyẹn àmọ́ kọ́ wá lágbára two thousand kọ́ ọmọ náà five hundred ṣẹ̀rí ọ̀bàrà òun yà nìyẹn òun sì ń takò àṣetọ́lọ́ ń pa ọ́ tọ́lọ́rọ̀ ní bọ́bá sí ní tó ní kó ṣe kí ni kó ṣe náà nínú àwọn ìwọ̀ ọkọ tí ó gbà lọ́dọ̀ ìyàwó à ń tẹ̀síkúrà lè sọ́ọ́ jìyà kóbìnrin ọmọ appreciate kó máa dúpẹ́ lérí díẹ̀ tọkọ ń ṣe kí ni ti ń ṣe fún bẹ́ẹ̀ ṣe púpọ̀ bẹ́ẹ̀ lómi náà kò ní dúpẹ́ ó dàrọ̀ ọjọ́ kejì ìyàwó bẹ̀rẹ̀ sí kí ọ Abu Fatima Abu Zainab jazakumullahu khairan for yesterday ẹ mọ̀ sí àná ẹ wọ́n béèrè pé kí ló ń ṣe ó ní sílífàsì tẹ̀ra wálé fún mi lánàá sílífàsì two hundred and fifty naira ọwọ́ arántí láti dúpẹ́ rẹ̀ obìnrin dáadáa ni obìnrin tí èèbá dúpẹ́ bẹ́ẹ̀ra mọ́tò fún kò ní kékeré kò ní dúpẹ́ yọkàn léjú láàárọ̀ ọjọ́ kejì kí ló ń ṣẹlẹ̀ madam anímọ̀padà wo mọ́tò yẹn lórí íńtánẹ́ẹ̀tì mo rí i pé mọ́tò yẹn kò kí ṣe mọ́tò tí mo lè lò four point five naira ẹ kò mú èmi ò lè lórí àwọn mọ́tò báyìí arákùnrin ní three point five gangan lówó tèmi mo yá yòókù sí mi torí kí n sá lè tẹ ọlọ́run kí ní òwe ló ṣe kí ni àwọn oníyàlò lè yákun náà ni èmi ò tẹ̀sí tèmi ti ju ọ̀yà tètè sádọ̀lọ́hún sádọ̀lọ́hún ó ti gbé egun tó ṣe kí ni ó ti gbégun tó ju ọlọ́nu ọlọ́mọdé aṣàgbákú obìnrin fa wọ́n ní mo kú bàrá mo yà á pẹ̀kí bí obìnrin kọ́ ọ bá ti fẹ́ ọ fẹ́ nu bẹ́ẹ̀ bá tuntun wá bímọ fúnra yín ẹ ti lẹ̀pọ̀ jàmá àfa ẹ ti lẹ̀pọ̀ ẹ máa pàdé ara yín náà ní títí tí ẹ̀mí yóò fi bọ́ kọ́dà bọ́ lọ́kọ̀ mi bí wọ́n náà fẹ́yàwó mi tí ọba dà ọ láàmú mọ́ nígbà tí kú ọ lọ́dọ̀ rẹ̀ yóò máa fa àwọn ọmọ rẹ̀ dà ọ láàmú ìgbẹ́ ní bá bàbá yẹn ó mẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀dúró lé lọ́rùn ó sì jẹ́ pé ojoojúmọ́ ni kéèyàn máa tọrọ ìyàwó dáadáa ìyàwó tẹ̀ máa sì nílé náà kéèyàn máa fẹ́ mẹ́rẹ̀ lé ọlọ́run lọ́wọ́ fọlọ́wọ́ bá wò mọ́sà bá yà á ní ìyàwó dáadáa tó bá ti ní ìyàwó dáadáa wọ́n máa gbádùn ni èmi rọ́ balẹ̀ nínú àwọn ìwọ̀ tí a máa fún àwọn ọkọ wa ni ká máa dúpẹ́ adébìnrin láyà lóru lọ́wọ́ ilé múra àti láti ṣukuru li zawjiha wáyà láti stẹ́gìnì ànú adébìnrin lọ́wọ́ bá ò ní síjú re kò ní sí ìwọ obìnrin tí èdúpẹ́ fọ́kọ tó sì jẹ́ pé kò ní àbáyọ míì kọ̀rọ̀ ọ̀rọ̀ kúrò lọ́dọ̀ ọkọ yẹn kò dẹ̀ ní dúpẹ́ yóò sì máa bu kò sì lẹ́lòmí tó fún lóúnjẹ àfọkọ yẹn náà kò lẹ́lòmí tó wàrà fún àfọkọ yẹn kò sẹ́ni tó tọ́jú òbí ẹ̀ àfọkọ kò lẹ́lòmí tí ń ràn lọ́wọ́ lérí ìsẹ̀mí ẹ̀ àfọkọ yẹn yóò sì tó máa hàn lẹ́mà àdébìlẹ̀ ọlọ́run ní yí sí jòrò tọ́ba dídá lè kẹ́yà wọn ká máa dúpẹ́ o ẹ̀já máa dúpẹ́ o ànábì ló ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nínú náà wọ́n bí ànábì pé ah, kíní wọ́n ṣe ànábì níbi kúfúrú yìí nà wọ́n ṣe kèfèrí ni wọ́n ní yẹ̀kẹ̀fẹ́rún bí lára tí wọ́n ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́ bá ní kọ́lá yẹ̀kẹ̀fẹ́rún aláṣírà ànábì ni wọ́n ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́ muwahidati ni wọ́n o tàwíìdì wọ́n ṣe kí ni ó lójú tó o wọ́n ṣe bọ́ wọ́n ṣe gbẹ́rẹ́ o àmọ́ inú náà mo rí wọn o wọ́n ò ṣe kèfèrí pẹ̀lú Allah wọ́n ṣe àìmọ́re sọ́kọ wọn lérí oore tí ń ṣe fún wọn lọ́wọ́ àṣàǹtà ìlà ìdáhùn nà dáhra irú àwọn obìnrin bẹ́ẹ̀ tẹ́ bá fi gbogbo ayé eyín tẹ́ fi ṣe dáadáa sí wọn tó mọ̀rọ̀ àti mí kàṣẹ́ á ọwọ́ rí àìṣedéédé kan lára rẹ̀ àbọ̀ lágbára láti ṣe é kọ́ láti má ra ètò mí kàkẹ́rà court ọ̀rọ̀ tí ó sọ ni pé òun ò rí dáadáa lára rí yóò máa ro méjọ ipe ẹbí kí ló ṣe fún òun rí láyé ah kí ló ṣe fún orí apàdà wa tẹnu ipe òun lọ́mọ ọlọ́rọ̀ bàtà ẹ̀yìn lẹ́yìn yẹn kọ́ ọlọ́mọ gba sọ́ọ̀bù fún ọmọ rẹ̀ ẹ̀yìn oníṣe nǹkan á nìtumọ̀ yẹn àwọn obìnrin tí wọ́n sọ nìyẹn bí wọ́n kírun gbà rẹ̀ wọ́n wọ náà tó wà lìjẹ́ náà àfi tọ́lọ́ bá torí jì wọn tó sì jẹ́ pé a máa ń dúpẹ́ orí alátàmúnà àlè èèyàn gbọ́dọ̀ máa wá máa ṣe alimani kí náà pé ni mọ́nì yóò bá jẹ́ fa kéèyàn obìnrin ó sọdé fún yàn kọ́wájú kùtì ìrègùn kó máa sọ fún ọkọ pé ẹ sẹ́mọ̀ pé owó lẹ́yìn ọdún mẹ́ta mo fi san ní sukú àwọn ọmọ yín lẹ́yìn kẹkàn fún lóúnjẹ gbogbo ìwé tí wọ́n lò láti ss one do ss three mọ́ra kí wọ́n á ní kúrú yín gan bẹ́ẹ̀ ṣe jòkó lẹ̀ nínú owó sẹ́mi ni mo ti ń bọ́ yín bẹ́ẹ̀ bá rí mi ẹ lè sẹ́mi ọlọ́run yáyọ lẹ́dínà àmọ̀nù ẹ̀yẹ́ lùgbà wódodo látòbù tí ìlú sọ̀dàkọ́ ti kùn bẹ̀lẹ̀ mọ́ni wọlé àdá ẹ má ba sàárà àtẹ̀sẹ̀ jẹ́ pẹ̀lú ìrègùn àti pẹ̀lú ọ̀rọ̀ tí ọ̀dà nígbà tí bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí ọ̀dà yẹn gbogbo dáadáa tó sọ yẹn wọ́n ti ṣe kínní wọ́n ti parẹ́ ọkàn sí wàhálà ṣòfò lásán nínú àwọn ìwọ̀ wàhálà tó rí ìwà ìkọ̀ yóò máa bínú nítorí pé ọkọ kò rí ojúṣe ṣe látara ìgbà tó ṣe kíni ìgbà tó tó ṣe díẹ̀ torí ìgbà máa ń lọ ẹ máa ń bọ̀ láṣẹ ní káwọn ọkùnrin nígbà tó wà ẹja máa ń na torí kan lè sàánú wa nígbà tí ọba ṣe kíni tí ọba tó nǹkan àmọ́ arábìnrin yìí wọ́n ní yóò máa bí ọkọ rẹ̀ nú yóò máa banú jẹ́ yóò máa kó ìrònú sínú àlámàrí rẹ̀ wọ́n ní gbogbo obìnrin tí ń bá ń ba ọkọ rẹ̀ nínú jẹ́ wọ́n ní ànábì sàlàyé pé àwọn obìnrin kan wà nínú àlìjánà tọ́lọ́wọ́n ọba aláàtì fi kalẹ̀ fún ọkọ wọn nínú àwọn ahóró ayé àwọn obìnrin tẹ́nìkan ọ̀dọ́dọ̀ wọn rí tójú wọn fẹ̀ tí wọ́n yáàyè ànábì ni wọ́n máa ṣépèlé arábìnrin yẹn wípé ọkọ ti wá ńlọ wá ń dà láàmú ìwọ náà ń dààmú kò láyé ànábì lọ sọ bẹ́ẹ̀ gbogbo olùgbàgbọ́ òdodo tọ́lọ́run ti kára àgbéyẹ̀wò àlìjánà Eh, ìyàwó wọn ti wà nínú àjẹ́nà sí torí ọlọ́run ti dálé jẹ́nà ọ̀rẹ́ dàsí lè mú tẹ̀kì ọlọ́run sì ti kó gbogbo tó fẹ́ kó síbẹ̀ ọlọ́run ti kó síbẹ̀ ìyàwó ẹnì kọ̀ọ̀kan ọ̀rọ̀ yìí ó ti wà láti jẹ́nà ó kéré parí wọn fọ níyàwó méjì oríṣi polygamy ò ní choice nírọ̀rùn ò ní choice àmọ́ kò sí wàhálà nínú yẹn ilé ayé ń bí ni wàhálà ṣe kíni kò sí wàhálà náà wàhálà ń fa wàhálà torí kò sí wàhálà nù Kùránì àwa là ń ṣe dáadáa àwọ ọkùnrin à ń ṣe dáadáa àìṣe dáadáa ẹ kọjá káwọn obìnrin náà ṣe kí ni káwọn náà ṣe dáadáa náà já ẹ̀ǹjọ́yìn rẹ̀ polygamy dáa púpọ̀ fẹ́ni tí bá ṣe déédé ẹni tí bá ṣe dáadáa. ẹ wà á rí ànábì ní látùn sí ìmúra àtún sáwùjà ha fi dúnìyà ànábì lẹ́yìn kẹyẹ obìnrin ọkọ rẹ̀ tó jẹ́ ẹni ọlọ́run yẹn kó nílà ìwọ arábìnrin yìí mọ́fara ní ọ̀ndà aláàmú òjò sùn òjò fọkànbalẹ̀ kọ́tàlákìlá ọlọ́wọ́ yẹyẹ rẹ̀ kọ́tàlákìlá ọlọ́wọ́ yẹ alùbáríkà yẹ kọ́tàlákìlá èpè ní ìsàdúrà àwọn obìnrin yẹn wọ́n máa ṣe pẹ̀lú arábìnrin yẹn wọ́n máa wá sọ fún pé fàyín náà máa wọ dàkílù index wọ́n kàn fi pamọ́ sọ́dọ̀ rẹ̀ díẹ̀ kẹjọ máa sùn kẹjọ máa jí yóò ṣekú ayọ̀ fàríkọ́kì ilẹ̀ ìnà díẹ̀ lókù tí yóò fi fi ọ́lẹ̀ tí ó wà bá wa obìnrin yóò máa ṣépè lóbìnrin ẹgbẹ́ obìnrin tí èjẹ tí àwọn obìnrin tí àyìn tí èṣẹ yóò máa ṣépè lóbìnrin táyé gbogbo ẹni tí bá ti especially tọkọ rẹ bá jẹ ní Ọlọ́run pẹ́ẹ́rà ah, àfáàní àmọ́ yín hàn lè wọ́n náà mọ̀ pé ẹni rẹ ni mọ̀ pé nílé ayé ń bí àwọn èèyàn wọn máa bínú sí yàn àwọn táwọn ìlàlẹ̀ jẹ́ náà náà máa ṣépè lé yàn lẹ́yìn náà aláṣọ tàlẹ́ kan ha lẹ́gbẹ́ rẹ̀ ọdún ṣẹlẹ̀ obìnrin ọgbọ́dọ̀ kọ́kọ́ rẹ̀ sílẹ̀ kọ́kàn já jù sílẹ̀ láì ní excuse tí ẹ̀sìn faramọ́ a ní òun ọ̀fẹ́ mọ́ kí ló dé ó ní kò sí kankan kò sí kankan báwo kí ló ṣe fún ẹ kọtọ́jú ẹ onítọ́jú òun kọ̀ọ̀rọ̀ǹjẹ onírànjẹ kọ̀bọ́ lásìkò oníṣe kọtọ́jú ọmọ onítọ́jú ọmọ kí ló dé òun fẹ́ fẹ́ lòmíì òun ti ní interest in love me anabi ní ayọ̀mọ̀rá àti èyíkéyìí obìnrin sáà lẹ́tẹ̀ sáwọ́jà àtàlà lọ́ba sọ fọ́kọ rẹ̀ pé ẹ̀kọ́ mi lẹ̀ mìgẹ́rì máa bá a sùn láì ní rísìn kankan fáhàrọ̀ mọ̀ àléhà rí hàtìrì jẹ́nà anabi ní èèwọ̀ ni kó gbóòórùn àlìjẹ́nà tẹ́bá ní èèwọ̀ ni kéèyàn gbóòórùn kankan ìtumọ̀ ni pé èèyàn ní wọ àlìjẹ́nà táwọn yẹn bá ń la àlìjẹ́nà kọ́lọ́mọba àlá kọ́lọ́mọsọ̀ àlọ́mọ aná obìnrin tí máa ń jẹ́kọ̀ọ́ lè jọ máa lẹ̀ ibi wọn ni yọ wọ̀ kó tó wà àlìjẹ́nà jàmá ìnà ọlọ́run kọlọ mọsà sọ ní kọkàn wa ń bẹ tí ọba jẹ ẹni tẹ tójú lé ká tí ọ jẹ ẹlẹbọ onígbẹrẹ tọwájú ń gbẹrẹ yọ wọ ọlọgùn ní sikini ẹhẹ kò ní jáde mọ wọn ti jẹ ẹlẹbọ ńlá ẹlẹkẹrìnlá àtẹtọsọ yẹn náà làwù ẹ kí obìnrin kọ́ máa múra dáadáa fún ọkọ rẹ̀ sẹ́wọ̀n kó aṣọ tàwọn ọkùnrin náà ní oṣù tó lọ sẹ́ẹ̀rí kẹ́yìn obìnrin kẹ́ máa múra ọkọ ọmọ wa wò pé irú àdáwò lọ́wọ́ wà nulẹ̀ yọ máa wá máa kò ṣe kò ní lè sọ fún ọ bíbélì sọ amúra yamayama báyìí kí ni tó máa gbélé tó wá kó sára yín sìn ìwọ ló béèrè lọ́wọ́ ọkọ pé aṣọ wo mo lè wọ̀ tẹ́sán ọ̀tako tó jẹ́ pé ó lè ṣe kí ni ó lè máa fọ yín ní erin kéde èyí tí wọ́n fọ erin tí eré ọmọ àdàrú là ń sọ o aṣọ tó dáa sọ̀rọ̀ àwọn aṣọ tó dáa yẹn ọkọ nìkan ló ní o fún ọba tí ń jáde kí ló gbélé ó gbé jẹ̀lúbáàbù ìró àti bùbá lẹ̀ lómi fẹ́ràn ẹ skẹ́tì àti blouse lẹ̀ lómi ṣèkínní ńlọ fẹ́ràn àwọn aṣọ òrépè kan náà tún bẹ tọ́jẹ́ pé kò tí ì báàdì púpọ̀ àwọn aṣọ kan bẹ tọ́jẹ́ pé èèyàn mọ̀ yá obìnrin ọgbọ́dọ̀ mọ̀ wọ́n wọ́n bí àwọn ọmọ rẹ o aṣọ náà ni. gbogbo aṣọ tó bá wọ̀ tí ó yọ gbogbo ẹ̀yìn rẹ bọ́lọ̀ ṣe dáa yóò yọ wájú rẹ bọ́lọ̀ ṣe dáa lẹ̀ mọ́ gbọ́dọ̀ wọ́n wájú àwọn ọmọ rẹ obìnrin á ń bèrè tàṣí àwọn ọmọ rẹ ọkùnrin ọ̀rọ̀ kan tún nìyẹn jẹ̀mọ́ tó gbajúmọ̀ láwùjọ wa lórí inú lé wa bọ́dí ọ yọ gbogbo wájú lẹ̀ sí yàtọ̀ láàrin pé yọ gbogbo kódà kéèyàn máa wọ́n wájú àwọn ọmọ tẹ̀yàn bí sílẹ̀ ọkọ nìkan ni tọ́ba sì fẹ́ lọ pálọ̀ tọ́fẹ́ lọ lè mú kankan ọ̀fẹ́ lọ ṣètì rúùm ọ̀rọ̀ sọ ó ṣe kí ni ọ̀rọ̀ sọ. kọ́ wa bẹ̀rẹ̀ àkọ́bẹ̀rẹ̀ lọ́kùnrin kọ́ máa wọ ọ̀yàn rẹ̀ aláwọ̀ mùsùlùmá kọ́ yẹn ìgbádùn yẹn ọ̀rọ̀ sọ ọwọ́ kankan wọ̀ tọ́ba tó ń wọnú bẹ́dún báyìí ó yàn lẹ̀ yóò aṣọ bedroom ọ̀tọ̀ aṣọ city room ọ̀tọ̀ aṣọ ọ̀ta ọ̀tọ̀ ìwé ọ̀dàpọ̀ aṣọ bedroom ọ̀gbọ́dọ̀ wọ́n ní city room ọ̀gbọ́dọ̀ wọ́n lọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n wá ṣe kí ni tí wọ́n wá kí ọ ibi ojú burúkú tí wọ̀nyí la nìyẹn yẹ wọ́n pé ẹ́ eh, subhanallah nítorí àwọn ṣe fún mu lágbájá ni yàrá ìbáwò jẹ́ àwọn máa ń dà ẹ́ tó ṣe ìyẹn tí ìbáṣe máa ń ṣe aláàtàbárakàlá àlejò burúkú lè kọlù ọ tọ́wọ́ wíwí kúwìí wọ́n ṣe rúkìá fa ilé ayé ṣáàlà kó tó lọ. ilé máa wí gúwe àdáwò lè báyàn àárẹ̀ lè ṣèyàn látara ojú. àmọ́ ọkọ rẹ ọkọ rẹ náà ló ní ọkọ gan wọn ní kó náà ṣe máa ṣáàlà ọkọ kan tó bá wọ ìyàwó ẹ̀ tí inú rẹ̀ dùn kó ní máa ṣáàlà tabarakala kí àlejànà wọn bá ba ìwà yẹn jẹ́ máa la kátó wá pé àwọn tí wọ́n rẹ́rìn tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀kún ni wọ́n sun nínú ilé ayé àwọn mìíràn máa sunkún wọ́n sì rẹ́rìn àwọn mìíràn rẹ́rìn wọ́n sì sunkún ànílùgbàdì ayé o ànílùgbàdì èso o ká máa múra fún àwọn ọkọ wa ànábì ní obìnrin tó dáa jù wọ́tà sóròhó ìdánàfẹ́ra òun náà lóbìnrin tó jẹ́ pé tọkọ rẹ̀ bá ń wò inú ọkọ máa ń ṣe kí ni inú rẹ̀ máa ń dùn inú rẹ̀ máa ń dùn tó bá ṣe lẹ́sẹ̀ yóò máa dùn pípé aṣọ rẹ̀ tó wọ̀ yẹn mo ti bọ́ ra kọ́lọ̀ mẹ́rin wá o àtẹ́kọ́ bọ̀ wọlé báyìí <laughs> inú tí ọ aláǹtí ìfẹ́ kí aláǹtí ìjẹ́ kí marriage ó collapse tí ìmá ti rí yọnu ọkọ ọkọ ọmọ fẹ́ràn yàn ọlọ́run ọmọ fẹ́ràn yàn látara ìmúra lásán lẹ́yìn náà kéèyàn máa ṣe dáadáa sí àwọn fámìlì ọkọ sórí bàbá ọkọ àti ìyá ọkọ nínú wọ̀tọ́ fẹ́ fún ọkọ rẹ̀ òun náà ní kó ọmọ ṣe dáadáa sí wọn àtàwọn fámìlì ọkọ gbogbo obìnrin tí èfẹ́ rí ìyá ọkọ ẹ̀ gbogbo obìnrin tí èfẹ́ rí bàbá ọkọ ẹ̀ tí èfẹ́ rí fámìlì ọkọ tí wọ́n máa gbé ọkọ rẹ̀ sá ẹ̀ rí i pé inú ọkọ máa bàjẹ́ àmọ́ kò ní lè sọ fún àbí kípa rẹ̀ ọmọ ká wọ́n ní gbogbo obìnrin tí bá ń fún àwọn òbí ọkọ rẹ̀ lẹ́tọ̀ọ́ òbí ọkọ rẹ̀ kí ń fún ta ní fún lẹ́tọ̀ọ́ yẹn ọkọ rẹ̀ níparí antahidda àléhì ìdàmátà àrùbáàtà aṣọrin wa aṣọra tọkọ náà bá wá kú tọ́ba jáde láyé lẹ́yìn gbà tẹ́ ti sin lọ́n tán lẹ́yìn gbà tẹ́ ti jọ ṣeré lẹ́yìn gbà tí ẹ ti jọ lòfẹ́ lẹ́yìn gbà tí ẹ ti jọ sin lọ́hùn lẹ́yìn ìgbà tí ẹ ti jọ sànú ara yín lẹ́yìn ìgbà tí ẹ ti jọ bímọ ọkọ náà wá kú ó tún ní ìwọ̀ kan lọ́rùn arábìnrin yẹn kí ni ìwọ̀ náà òun náà ni kò ṣe iddatul wafa kó ṣe òpó fún kó ṣe òpó fún oṣù mẹ́rin àti gbọ́mẹ̀wàá obìnrin kan gbọ́dọ̀ kúrò nínú márẹ́jì kan àti kó pé ó ṣe òpó nílé ọkọ yẹn nítorí pé nígbà tọkọ ti kú marriage ti ṣe kí ni marriage ti court ìwọ tó kù lórí rẹ̀ náà ni pé kó ṣe opó fún kó gbélé jòkó kó má lo nǹkan ẹ̀ṣọ́ fún odidi oṣù mẹ́rin àti jọ́mẹ́wàá lẹ́yìn ìgbà náà kò sí ìwọ ọkọ yẹn lọ́rùn rẹ̀ mọ́ tó lè mú dúró nítorí pé kì í ṣe ọkọ rẹ̀ mọ́ ìjọkọ̀ ti kú ní àárín wọn tó bá ti parí opó kó lè fẹ́ ẹlòmíì. àmọ́ yóò máa ṣàdúrà fọ́kọ ìyẹn bí ṣe ń ṣàdúrà fún gbogbo àwọn mùsùlùmí àgbáyé gẹ́gẹ́ bíi pé àwa mùsùlùmí ajẹ́ra wa ládùúà bóyá wa àbí àfẹ́ra wa. mo wá lọ́wọ́ bá ta gbogbo tá a gbogbo ń lọ bíi bọ́lá bá kí obìnrin fẹ́rẹ̀ kẹ láyé ọlọ́run bá aláà yóò wá fi àlìjánà kalẹ̀ fún tí ó wá sinmi sí látara ìtọ́jú ọkọ àti dáadáa tó ṣe sí ọkọ rẹ̀ ká máa tọ́jú ọkọ ká máa ṣe dáadáa sọ́kọ ká máa tẹríba fọ́kọ ká máa ṣàpọ́nlé ẹ̀ ó wà nínú nǹkan tá a fi wọ àlìjánà lọ́rùn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn ìyàwó wa kọ́lọ́mọ́sàbà sí wọn lọ́mọ àlìjánà gbogbo àwọn ọmọ olóbìnrin tán bẹ́ẹ̀ lé ọkọ kọ́lọ́mọ́sàbà sí wọn lọ́mọ àlìjánà àwọn àbúrò ẹ̀gbọ́n wa àwọn màmá wa kọ́lọ́mọ́sàbà sí wọn lọ́mọ àlìjánà